الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهدئ الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد السلام عليكم ورحمة الله وبركاته قال الشيخ الدكتور المطري حفظه الله ورعاه ويثبت دخول شهر رمضان برؤية الإعلان adọ́pẹ́ fún ọlọ́wọ́n bá Allah subhanahu wa ta'ala ìsọ̀rọ̀ sọ̀láṣù fún anáduwa Muhammad sallallahu alayhi wa sallama ẹ̀kẹ́ ọlọ́run ọlọ́run tí mo bẹ́ pẹ̀lú àwọn sọ̀hábù ń ṣe ọlọ́run àwọn ará ilé ń ṣe ọlọ́run ọba tó mọ bẹ́ pẹ̀lẹ́ nìkan fún wa ọlọ́kùnrin wa àti lómìnirin wọ́n lájẹ́ kò ṣe ṣe ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala. a máa tẹ̀síwájú lórí àgbéyẹ̀wò kíra tí a bẹ̀rẹ̀ fún wa ní àná tí a pè orúkọ tíra náà ní wùlásọ́tù bàkámi àṣìyámi wal itikaf léyìí tí الدكتور محمد علي بن جميل البصري ليتي وقف لكن في شيء أمة إسلام نيام فاني ní tẹ̀síwájú wọn ni wọ́n yẹ fòtò dòkúlì dòkúlù ṣàrùmọ́n èrò yẹ ti pìlẹ̀ wọn ni ìwọlé oṣù rọmọdán yóò máa rinlẹ̀ látara rírí oṣù léyìí tí a ń pè ní ìlétésù tó túmọ̀ sí pé Ramadan kò lè wọlé láì má rí oṣù eléyìí ní ìpínlẹ̀ gẹ́gẹ́ bí Al-Qur'ani ti fi rinlẹ̀ tánàbí sallallahu alayhi wa sallam náà. tó náà ṣe àlàyé lórí ẹ̀ يثبت دخول شهر رمضان برؤية برؤية الهلال أصلا وبإكمال شعبان àmọ́ wọlé nígbà tí a bá rí oṣù pẹ̀lú kíka ṣàbẹ́ni sọlẹ́sí náà yọ̀ mọ̀ ní ọgbọ̀n ọjọ́. وتكفي شهادة مسلم مشاهدة مسلم عدل برؤية هلال رمضان orírí oṣù léyìí tí a ti mọ̀ pé oṣù Ramadan ló ti wọlé ó tó kágbá ẹ̀rí mùsùlùmí olódodo oníwà dáadáa ọmọlúwàbí kágbá ẹ̀rí ẹ̀jẹ̀ tó bá lọ́rùn rí ìyẹn ni wípé wọ́n bá sọ fún àwọn olórí ìlú àbáwọn elétò ipò òun rí yíyọ oṣù tuntun oṣù rọmọbọ́n tẹ́lẹ̀ tí olórí bá ti gba ẹ̀rí rẹ̀ jẹ́ tí wọ́n rí pé áá ẹni fọ̀tọ̀ tán olódodo ni tí wọ́n kéde fún wa àìmọ́ sọ pé èèyàn mélòó ní ní lórí èèyàn mélòó ló sọ fún sultan tíyan ogún ni àbẹ̀yàn fífì tẹ́nìkan bá ti sọ fún sultan tó ti pé ó ń tọ̀ ọ́n ìròyìn ẹni tí a mọ̀ gba ẹ̀rí rẹ̀ jẹ́ ó pèsè lára kí sì ni ìròyìn náà ó jẹ́ mùsùlùmí àkọ́kọ́ torí pé a kì í gba ìròyìn tí kì í ṣe mùsùlùmí fún ìbẹ̀rẹ̀ oṣù àbí fún tó ní ṣe pẹ̀lú ìjọsìn wa torí kò sí àmánà lọ́dọ̀ ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kejì ìsìnkú jẹ́ mùsùlùmí nìkan yóò jẹ́ mùsùlùmí tó dúró déédéé torí ń bẹ nínú àwọn mùsùlùmí náà àwọn tí ò dúró déédéé yóò jẹ́ tó dúró déédéé wọ́n má ti gba ẹ̀rí rẹ̀ jẹ́ tí wọ́n sì kéde fún wa ó ti dọ̀rọ̀ yàn fún wa a ìkéde rẹ̀ gẹ́gẹ́ bí ìbẹ̀rẹ̀ oṣù Ramadan. ويثبت دخول شهر رمضان برؤية الهلال وتكفي شهادة مسلم فإن لم يرى الإلال وجب إكمال عدة عدة شعبان ثلاثين يوما ثم بوان يوتي ودي أورانيا كاكا وسوفيا لو لو تانكو نوشي شعبان كاكا كوكو يوبن eléyìí ni ibi tá a padà sí nígbà tí wọn òun náà ni ru'yatul hilal aslan wa bi ikmali sha'ban thalathina yawman badalan tí wọ́n bá rí oṣù oṣù láti ṣe àkọ́kọ́ nínú oṣù lákọ̀ọ́kọ́ wá ayé lọ sọ pé rọ́jà kò pé ẹ̀sùn ṣàbán ó gbọ́dọ̀ pé ayé lọ sọ pé oṣù rọ̀bì òjòmọ́dà sani ọ̀dùnmọ́dà sáyẹnì rẹ̀ pé kò pé rọ́jàpù náà pé à ṣàbánu ó gbọ́dọ̀ pé rọ̀mọdánù kọ́ gbogbo eléyìí ni kò rí ilẹ̀ bó ṣe wọlé kó mọ̀ ọlọ́ba Allah subhanahu wa ta'ala ni faman shahida minkum ash-shahra faman shahida minkum ash-shahra ẹnikẹ́ni kí oṣù tí wọ́n bá ní wọ́n rí oṣù ṣahada òun náà ni rírí mímọ́. àti ní ìfúnnilérò nígbàpọ̀ ní ṣàhádà nù oríire mímà àbí ìfúnnilérò tí àwọn àwọn lẹ́yìn bá ti jókòó ó ti jọrọ yàn fún wa àrí rí i pé oṣù wọlé nìyẹn so anábì sallallahu alayhi wa sallam gẹ́gẹ́ bí al-mu'allif rahimahullahu ta'ala مشهور فعن أبي هريرة رضي الله عنه أن النبي صلى الله عليه وسلم قال òdíṣẹ́lá muhammad sallallahu alayhi wa sallam ní sóòmù lè ó yẹ ti ó ní ẹbẹ̀rẹ̀ sí ní máa gba àwẹ̀ ramadan lè rú ìyẹ ti kí oṣù ramadan tó bá ti yọ wà á pèrú lè ó yẹ kẹ dánu gbígba àwẹ̀ dúró yẹn kẹ túnú kẹ ṣọdún túnú àwẹ̀ lè rú tó bá ti rí oṣù shawwal wọ́n yìí ni wọ́n mi yà á lè kún aṣáhàrú fọ́ọ̀dù sọ̀dàfì tọ̀ tí kurukuru àbí irú àbí nínú àwọn nǹkan tí máa ń kọ dí ojú sánmà tá a fi ní ní àǹfààní láti rí tá a fi ní ní àǹfààní láti rí oṣù tuntun ọlọ́run ní tí eléyìí bá ṣẹlẹ̀ fún wa tọ́ ọlọ́run ní anabi sallallahu alayhi wa sallam ó ní tó bá ṣẹlẹ̀ káàrí láti ara ntí a máa ń pè ní kùrukùru àbáwọn kan ní bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tí máa ń kọjú láàfin ní láǹfààní láti rí oṣù tuntun ó ní fàrúgbò sàlàfíìn ṣàbánu tá a lè lọ àákà ọgbọ̀n kò sí tẹ́lẹ̀ nínú ẹgbẹ́ wa mi fa akmilu iddata ṣàbánà salatin wọ́n ní tí a bá rí àjẹ́ tí ṣàbánà wa kó pé ọgbọ̀n eléyìí ni tí anabi sallallahu alayhi wa sallam tí ó sọ fún wa àmọ́ ká mọ̀ dájú gẹ́gẹ́ bí àwọn ìtọ́ka mi ṣe wáyé látọ̀dọ̀ anabi sallallahu alayhi wa sallam wípé ìpínlẹ̀ iye nǹkan ọjọ́ nínú oṣù òun náà ní tìsáàtà wa ìṣòrí ní yawman twenty nine twenty nine days òun nìpínlẹ̀ sábàbí òun ni ó fà á tí yóò fi di ọgbọ̀n sábàbí ni ó fi di ọgbọ̀n kí sábàbí náà òun náà ní ká má rí yíyọ oṣù àwa pé ẹyọ kan fún un lóṣù wájú ọgbọ̀n àmọ́ ìpínlẹ̀ òun náà ní twenty nine ẹgbẹ́ tó wáyé nínú àwọn ìgbà wa lókun ọjọ́ kan nínú ẹ̀ nínú sahih muslim anabi sallallahu alayhi wa sallama ó ní aṣáharu akadá súnmọ́ akadá súnmọ́ kọ́bàbọ̀ ìbùhánu ọ̀hún fi sálẹ̀sẹ̀ anabi mú àtẹ́lẹwọ́ rẹ̀ méjèèjì ó papọ̀ ó ní oṣù iye ọjọ́ nínú oṣù òun lélẹ̀ èyí jẹ́ mẹ́wàá ó tún papọ̀ lẹ́ẹ̀kejì olóhùn tó lélẹ́ yìí èyí ń jẹ́ mẹ́wàá mi ó jẹ́ ogún mọ̀tò lérè ẹlẹ́ẹ̀kẹta ó wá papọ̀ ó wá mú àtàǹpàkò kan nínú àtàǹpàkò méjèèjì ànábì fi pamọ́ tó túmọ̀ sí mẹ́sàn-án sólè ní ìpínlẹ̀ iye òǹkà ọjọ́ tó ń bẹ ní oṣù náà ní twenty nine sábà bí ni máa mú wá káàpì tí ó fi di ọgbọ̀n sòlá wọn ulama máa mú wá kàbọ́ọ̀bì gẹ́gẹ́ bí prostate fún wa wípé yasbutu dukhulu ramadan ìwọlé ramadan yóò máa rinlẹ̀ lèrú yasil ìlẹ́ẹ̀lì látara rírí oṣù afúlán eléyìí ò lè pinlẹ̀ wàbí ìkìmáàlì ṣàbán thalathin yawman badala àmọ́ tí a bá rí àwa ka ṣàbán tó pé ọgbọ̀n eléyìí ò ní àdérọ́pò lélẹ́yìn àfihàn wọn rọ́pò ní nígbà tí kò sí ìpínlẹ̀ torí ẹ̀ ló dá sí pé ìsìláàmù lábọ̀ wá lọ́rùn bẹ́ẹ̀ ni ká máa wá dara wa láàmú ká máa wá tojúbọ ntọ́nà ọba Allah subhanahu wa ta'ala tí ó fẹ́ ká tojúbọ àbí dánilẹ́ sallallahu alaihi tí ó fi mọ̀ wá nínú mímọ́ táwa gbára lé astronomical calculation lè ti ẹ máa rí àwọn ẹlòmíín táwọn kà fún ìmọ̀ bẹ́ẹ̀ ni kò sí ìmọ̀ kankan bẹ̀ kò sí ìmọ̀ bẹ́ẹ̀ bí àsìkò bá tó tó sùn yọ yóò yọ bó sì ó sì yọ jàmá mùsùlùmí á sì ọjọ́ kan fún un tó pé ọgbọ̀n so ọ̀rọ̀ yìí ọ̀rọ̀ tó ti clear tí ò ní dààmú ni àmẹ́rẹ́ àwọn ẹlòmíì kó tó tó bí oṣù bíi mẹ́fà sí márùn-ún kódà oṣù méjìlá síwájú kí rọmọdánì kó tó wọlé gan-an ti máa sọ yìí pé rọmọdánì twenty twenty six ọjọ́ báyìí ni ìgbà báyìí ni torí pé ìgbà báyìí náà ni oṣù yóò lóyún tó bá lóyún so tó bá ti kóso mẹ́sàn-án ìpè tàbí ọjọ́ mẹ́sàn-án yóò wá bímọ tó bá ti wá bímọ yóò bí bèjì èyí bèjì yẹn nìyí ìfowó kù ìfowó yé gbogbo eléyìí lẹ́yìn kàkà lófò nìyẹn ọlọ́run bò rán wa kò rán wa níṣẹ́ eléyìí anájú sallallahu alayhi wa sallam ó gba àwẹ̀ rọmọdánì mẹ́sàn-án òun ló gbà kò sí kan lánàá bí ètò ojú ara rẹ̀ tó fi rí oṣù wọ́n máa wá ń sọ fún un nìyí gẹ́gẹ́ bí abdullahi bin umar rabi allahu ta'ala ṣe fi hàn nínú sọ́yìn bàbáyé sọ́yìn muslim ìtàrọ́ anáṣọ àìlẹ́ ó ní àwọn èèyàn anábì ní ká máa wá oṣù sọmọrọ àìtùkù àmọ́ òun rí tòun fa àkùbárùtù rasulallah sallallahu alayhi wa sallam òun wá sọ́kọ́ anábì sallallahu alayhi wa sallam bó ń rí oṣù ó ní anábì sallallahu alayhi wa sallam anábì ti bẹ̀rẹ̀ sí ní gbààwẹ̀ wà á mọ̀ràn náà lè sìn yá nìyí. ó ti pa àwọn èèyàn láṣẹ náà káwọn náà bẹ̀rẹ̀ àwẹ̀ wọn torí ẹ eléyìí yóò fún mùsùlùmí lọ́kànbalẹ̀ kìí sì ṣe tuntun kìí ṣe tuntun kí àṣírí ó wáyé níbi rírí oṣù rẹ́ni pé ó kà á lẹ́nu ẹ̀ẹ́dẹ́gbọ́n oṣù twenty nine tá a ti ojú ìṣàwá a sọ̀dún wọ́n sì sọ̀dún wọ́n wá ní kí wọ́n san gbèsè àwọn ẹjọ́ kan padà oṣù twenty nine ẹ̀dá kò ń ṣe é wọn láwà bẹ́ẹ̀ so gbogbo à ń lo kíní kan àwọn astronaut astronomical calculations gbogbo táwọn ilẹ̀ ní yóò tẹ́bà sí gbogbo léyìí ni kò sí yẹn nínú ẹ̀sìn Islam kò sí yẹn nínú sunna ló ṣe olè pé mọ́ kò túmọ̀ sí Islam ò tako science Islam ò tako science ló ṣe olè pé mọ́ àmọ́ science nìkan ni ó mọ tọ́ka bá ṣe Islam Islam ni ó mọ tọ́ka bá ṣe bá science lò tá a bá gbára lé sáyẹ́ǹsì nìyí jàmá kò sí bí òṣèlú mú àwọ̀ gbó bẹ́ẹ̀ ni yóò mú àwọ̀ gbó ó kéde sí i ó so ìlàlẹ̀ tuntun ó yọ àmọ́ yíyọ tó yọ nìyí ó tínrín débi pé bí ẹ bá kóyàn mẹ́wàá jọ ẹnìkan sí méjì yóò láwọn rí àwọn mẹ́jọ sí mẹ́sàn-án yòókù wọ́n làwọn ò rí ó sì ti yọ ó sì ti yọ so ẹ nìyí a lè lo sáyẹ́ǹsì káfí rí ń tá a rí yẹn tó ti yọ yẹn káfí lo àǹfààní fáwọn tí wọn ò láǹfààní àti ibi káwọn náà rí àǹfààní tó ń pè ní bàínókúlà nìyẹn eléyìí làwọn ìjọba sáwọ́dí àwọn ìjọba ìsìláàmù tó tún dídàn máa ń lò ó ti yọ àmọ́ ojú lásán tá a bá ní káfí ojú lásán rẹ rí àmì rí dáadáa wọ́n wàá lo bàínókúlà tí máa ń sún ní tó jìnnà tí máa ń sún mọ́ títí máa ń mú tó kéré tí máa ń mú tóbi tí wọ́n á lọ lọ rẹ̀ tọ́mátì tí wò wọ́n rí ẹ̀ẹ́dì tí a fi islam a fi control science nìyí a fi science darí islam so ìyẹn nìyí kò sá burú bẹ́ẹ̀ bó ṣe lè kó mọ́ bí gíláàsì tá a gbé sójú yìí náà ẹlòmíì tó bá tó tó wájú ẹ̀ báyìí kò ní rí ọ àwọn tó bá jìnnà sí yóò rí ọ ẹlòmíì tó bá ti jìnnà sí kò ní rí ọ àwọn tó bá ti gbé jíjí sójú báyìí kò sí pé kó sápamọ́ sẹ́yìn bíi yóò rí ọ ṣe wá túmọ̀ sí pé glass dandan ni òun lójú wa òun kọ́ lójú wa òun kọ́ lójú wa òun kọ́ lójú wa ààyè pépà ojú òun ni so lórí ìgbélé yìí ká mọ̀ gba ìpàdé pẹ̀lú àwọn jàmá mọ́ṣùmọ́ṣù mọ̀nàkìkì pọ̀ nínú wọn níwọ̀n ni rárá ìjọba yìí ni àti ìjọba yìí ni gbọ́dọ̀ máa wẹ̀ ọ́ ẹ má pàtàkì jẹ pẹ̀lú wọn ìgbà míì wọn a máa sọ ẹ máa bọ́ sí ojú òṣùwọ̀n yóò bọ́ síbẹ̀ eléyìí ò túmọ̀ sí pé ẹni òdodo ni wọ́n ẹni òbílẹ̀ jẹ́ òdẹ̀sìnrú ìmájẹ́ kí ẹnu àwọn mùsùlùmí pópò oná ìlú àwọn yàrá so tó bá ti sọ nígbà míì tó bá mu kò lè bá mu náà ni torí pé ìlànà yẹn nìyí kì í ṣe ìlànà náà ti wà Muhammad sallallahu alayhi wa sallam wọ́n yà sí wọ́n tó. انقضاء شهر رمضان برؤية هلال شهر شوال بشهادة المسلمين العدلين واني أما تابع تصريح تتعمليتي أشي شعبان رمضان في رمضان في باري أفهم وصفني ṣe mọ̀ pé ẹlẹ́rìí kan ti tó kí wọ́n bẹ̀rẹ̀ mùsùlùmí olódodo ẹyọ kan رمضان àmọ́ ìparí Ramadan láti máa wá oṣù Shawwal wọn ní ẹlẹ́rìí méjì òun ní tó sì jẹ́ mùsùlùmí méjì sákàn náà bẹ káàkiri káwọn náà ń tọ́ káwọn náà bẹ̀rẹ̀ ààwẹ̀ wọn látara rírí tí wọ́n rí nílùú kan wọ̀nyí sábà tẹ̀sí ru'yatul hilal fi baladin walam yuthbithu al-hakim aw al-qadi al-shar'i fi baladin هل كل بلد الصوم والإفطار مع هل بلدهم ونطو tọ́mọ́ rí nílùú kan tó sì dájú pé rírí tí wọ́n rí méjì àwọn tó ń bẹ ní kọ́ńtì míì ìjọba ìlú wọn àbáwọn tó jẹ́ létò ẹ̀sìn nílùú wọn wọn ò bá wọlé tó bá rí bẹ́ẹ̀ oníkálùkù tí wọ́n lo tọ́mọ́ rí nínú ìlú wọn oníkálùkù tí wọ́n lo tọ́mọ́ rí nínú ìlú wọn nínú ìlú wọn nígbà wọn bá ti lè gbá wọlé o ìwọ má dàbí ẹnìkan náà bẹ̀rẹ̀ tí wọn nìkan máa wá gbàwẹ̀ táwọn aráàlú rẹ ò ní gbàwẹ̀ ntí àwọn aráàlú rẹ bá rí òun náà ní kó bá wọn rí ntí àwọn aráàlú ó sì fi bẹ̀rẹ̀ àwẹ̀ eléyìí ó wà látọ̀dọ̀ àṣẹ àwọn olórí ìlú àbáwọn tó jẹ́ elétò ẹ̀sìn ní ìlú kọ̀ọ̀kan ntí àwọn àfa wọn ní àlàyé òun náà ní pé anabi sallallahu alayhi wa sallam òun ni máa kéde àwẹ̀ lójú ayé rẹ̀ nítorí ẹbẹ̀rẹ̀ wọ́n ti lóṣù gbogbo àwọn mùsùlùmí wọ́n sì bẹ̀rẹ̀ èyí tó ń bẹ ní lọ́kọjá èyí tó ń bẹ ní kàlàbà ní lásìkò gbogbo gbogbo ayé nìyí ohun ànábì nìkan ló ní kálukú wọn náà máa fi bẹ̀rẹ̀ àwẹ̀ tàbá gbé bẹ́ẹ̀ a máa sọ pé wọ́n máa ń wọ́n rí oṣù ní Pakistan gbogbo ara nàìjíríà ara kútọ́nù ara anywhere in the world àwọn náà gbọ́dọ̀ bẹ̀rẹ̀ ààwẹ̀ wọn tàbá dé bẹ́ẹ̀ ìyẹn láti nínú àwọn onímọ̀ táwọn ọdún lórí ẹ̀ pé eyín tí wọ́n bá ná ti kéde nílùú kan ó jọ wọn yàn fún àwọn aráàlú ibòmíì láwọn náà táwọn náà gbára lé ìkéde wọn táwọn náà fi bẹ̀rẹ̀ ààwẹ̀ ọ̀rọ̀ kan nù ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kejì òun náà ni pé tí wọ́n bá ní wọ́n rí i ní ìlú kan tó sì já sí pé ẹ̀sìnláàpù àlùmọ̀sọ́ọ̀lẹ̀ ibùyọ oòrùn àti ibùwọ̀ oòrùn wọn ọ̀tọ̀ọ̀tọ̀ ni àwọn ìlú tó bá dá sí pé ìtìfáàpù àlùmọ̀sọ́ọ̀lẹ̀ ń bẹ pẹ̀lú òyìn ni pé ìgbà tí oòrùn máa ń yọ ní kọ́ńtì kan ní máa ń yọ ní kọ́ńtì míì ìgbà tí oòrùn máa ń wọ̀ ní kọ́ńtì kan náà ní máa ń wọ̀ ní kọ́ńtì míì wọ́n á ní àwọn ìlú tó dá sí pé ibùyọ oòrùn ibùwọ̀ oòrùn wọn ó ṣe déédéé tí kan nínú wọn bá ti rí oṣù àwọn ìyókù náà tí ibùyọ ibùwọ̀ tó ṣe déédéé papọ̀ mọ́ra wọn wọ́n gbọ́dọ̀ tẹ̀lé ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kejì nìyẹn àwọn sọ yìí pé àwọn ìlú tó dá sí pé ibùyọ wọn àti ibùwọ̀ wọn ó yàtọ̀tọ̀ wọn á ní ọmọ bẹ̀rẹ̀ àwẹ̀ nígbà kan náà àmọ́ àwọn tó jọra àwọn ò ní í wọ́n bẹ̀rẹ̀ nígbà kan náà ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kejì nìyẹn ẹ̀rí ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kẹta òun náà nílé kó lè bálàdé ní rògbòyà tìbò yẹn ni wípé kọ́ńtì kọ̀ọ̀kan ni wọ́n ní aláṣẹ ni wọ́n ní olùdarí àlámọ̀rí ètò àwa mùsùlùmí Ghana ní títí ẹ̀ Nàìjíríà ní títí ẹ̀ Mali bẹ́ẹ̀ wọn ní títí wọn Saudi ní títí wọn. Eh, Dubai wọ́n ní kàtí wọn Pakistan gbogbo òní pátáláyé lóníkàlùkù ní àwọn aláṣẹ ètò ẹ̀sìn wọn tó bá wá rí bẹ́ẹ̀ èyí tí àwọn aláṣẹ bá ti kéde pé wọ́n rí nílùú kọ̀ọ̀kan òun náà ni àwọn ọ̀sẹ̀ǹbẹ̀ nílùú kọ̀ọ̀kan ni wọ́n ti bẹ̀rẹ̀ àwẹ̀ ilé ni ọ̀rọ̀ ẹlẹ́kẹta ṣèwádìí ọ̀rọ̀ ẹlẹ́kẹta yìí òun ni ọ̀rọ̀ tí ọ̀gọ̀rọ̀ àwọn àpá ní àtúntò tá a wà yìí tí wọ́n fọwọ́ sínú ẹ̀rí ọ̀rọ̀ tàkọ́kọ́ ni ọ̀rọ̀ àwọn ọ̀gọ̀rọ̀ àwọn àfa nínú àwọn sálàfù ni àmọ́ nínú àwọn àfa mọ̀ọ́sẹ̀rù ọ̀gọ̀rọ̀ wọn epo lè balàdé rọ ìyá tòló òun ni torí eléyìí ló dá sí pé wọ́n máa ní wọ́n rí oṣù ní Saudi ó kan àwọn tá à ń bẹ Nàìjíríà lókun ìgbà tí ìjọba Nàìjíríà ò báyìí ti kéde pé àwọn náà ti róṣù torí ẹ̀ wọ́n máa ń lọ róṣù Nàìjíríà náà sí pé Ramadan ó ti wọlé wọ́n ti rí Nàìjíríà wọ́n sì kéde àwọn ará Saudi àwọn ará Emirates àwọn ará Dubai àwọn ará kọ́tọ́ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ kò ká àwọn lẹ́yìn náà àwọn tó ń tiẹ̀ ní ti rírí ti Nàìjíríà wọn ní fi bẹ̀rẹ̀ oṣù tuntun wọn ìyẹn ni tó wọ́pọ̀ láyé lẹ́yìn torí ìdílé yìí èyí náà ti sọ yìí náà ẹ̀ẹ́dì ó pèpè sí tí wọ́n ń pè ní wahdatul muslimin ìṣọ̀kan àwa mùsùlùmí at least tàbá ń bẹ ní kọ́ńtìrì kan tá à ń bẹ lábẹ́ àtẹ olórí olórí kan ẹnu wa yóò kò ní ìbẹ̀rẹ̀ àwẹ̀ nínú àwọn máná ti róṣù tí wọ́n kéde gbogbo aká ń bẹ ní nàìjíríà pátá àti ibo àti haúsá àti yorùbá àti bérélè àti gbogbo ìran lórí ìran ti bẹ nàìjíríà ẹnu wo kò láti lè bẹ̀rẹ̀ àwẹ̀ wa tọ́ nínú àwọn bá ti sọ pé wọ́n róṣù ṣàwárí nínú ẹgbẹ́ aṣọ́dún ẹnu wo kò láti lè sọdún ọdún kankan mú jọ̀pọ̀ láti sọdún. so àdéhùn ni sanabi sallallahu alayhi wa sallam tó ní as-sawmu yawma tasumun wal-fitru yawma tuftirun wal-hadha yawma tudahhun. ó ní ẹ̀ẹ́dẹ́yàwẹ̀ anabi sallallahu alayhi wa sallam ó ní rọmọdán yìí ẹ máa bẹ̀rẹ̀ rẹ̀ nígbà tí gbogbo àwọn àwọn aráàlú yìí bá bẹ̀rẹ̀ rẹ̀ ni lẹ́ẹ̀fi ṣọ̀kan lórí ìbẹ̀rẹ̀ bákan wá pétró yẹmọ tòkìtìrò ìtúnu nígbà táwọn yẹn bá ń túnu ni lẹ́ẹ̀fi ṣọ̀kan lórí ìtúnu náà wàlíhàtìhà bẹ́ẹ̀ náà ni ìdúná yẹmọ tó dọ̀tún ẹ fi ṣọ̀kan lórí ọjọ́ tí yẹ dúró yẹn ní ọjọ́ iléyà so eléyìí yóò fún ìṣọ̀kan wa alihamudulilayi nínú àwọn ìlú tó létò fún nǹkan bẹ́ẹ̀ ìlú wa nàìjíríà wa ó létò lára ìkápá àti agbára tí ìjọba nàìjíríà tí wọ́n gbélé sultan olùmùsùlùmí mùsùlùmí àkọ́kọ́ nàìjíríà aṣíwájú àwa mùsùlùmí tí wọ́n gbélé lọ́wọ́ kò náà nìyẹn torí ẹ̀ wọ́n máa ń tí wọ́n ti rí oṣù tí sultan ọba kéde gbogbo nta tó wà nàìjíríà pátá ni wọ́n gbé kò sì ní náwó náírà torí pé iṣẹ́ ìjọba àwọn ló ń ṣe eléyìí ni ó so ẹnu wa pọ̀ ó sì wá lọ́kàn ju pé àwọn ará ọ̀yọ́ wọ́n dó ti ti wọn àwọn ará Ọ̀ṣun wọ́n dó ti ti wọn àwọn ará Kwara wọ́n dó ti ti wọn àwọn ará Èkó á eléyìí ni kò sọ wá lọ́kàn ẹlẹ́ẹ̀kejì táwọn ti wá sọ ntí àwọn táwọn ti wá sọ àwọn àwọn ilé kéwù mọ́tíráta ilé kéwù kan gbòdúrú rẹ̀ ẹ gbogbo oyè mùdúrù mi ràn àwọn mùdúrù mìíràn bẹ tó ń jẹ gírádùtù táwọn dáwà wọn dáwà lálẹ́ nílẹ̀ Yorùbá wọn jẹ PhD wọn jẹ professor wọn jẹ university holder one degree ṣùgbọ́n àwọn ìgbà mùdúrù tó ń dáwà lálẹ́ Yorùbá yìí bá gẹ́gẹ́ àwọn kẹtẹ máa ń pè wọ́n ní principal wọ́n ní kò ní secondary school lọ tó wàhálà ní tẹ́jú ọba jẹ́ tóun kan lára aláàárẹ̀ wàhálà ní máa ń jẹ́ fún ẹni tí ó bù sàn torí ẹ ẹ má kò sí nǹkan tó kàn wá pẹ̀lú nǹkan tí mùdírì nǹkan gbé jáde bẹ́ẹ̀ ni madrasa ilé kéwù òun náà ni gbogbo dábàá tó ń pè mùdírù ilé tó ní wọ́n jẹ́ aṣíwájú fún kìí ṣe àwọn aráàlú àwọn ọmọ ilé kéwù wọ́n wọ yúnífọ́ọ̀mù àwọn ni so nígbà tí ìdúró pẹ̀lú stéètì kọ̀ọ̀kan tí ò bá lè ṣe wá ní ìṣọ̀kan àwa mùsùlùmí lábẹ́ àsíá nàìjíríà ẹ̀dá kùnú kí lè kí ó pọ̀ kan ló wà sí wá ní ìṣọ̀kan lára burú àdánwò àwọn mòdúrù tẹ́wọ̀n rí ọ̀nà rẹ̀ pé ẹ mòdúrù kíní kan mòdúrù ń bà ní kẹ́kẹ́ àti sọ fún ìjọba yìí ni mòdúrù ládéke àló ń jẹ́ bẹ́ẹ̀ àló ń jẹ́ bẹ́ẹ̀ tíjọba nàìjíríà gbé àṣẹ lé lọ́wọ́ ni tí wọ́n bá ti gbé lọ́wọ́ ẹ̀dá kùnú ẹ̀pọ̀ ṣe sí ọ̀rọ̀ ọ̀rọ̀ wọn ní ìtumọ̀ rárá islam islam ẹ̀sìn ètò òun náà ni ẹ̀sìn ètò òun náà ni bẹ́ẹ̀ nìkan bá wọ nàìjíríà tó lóun béèrè aṣíwájú àwa mùsùlùmí ẹ̀dá kan ṣe adége ni ó lọ ẹ́ ìgbàdúgbà ni ó lọ àbí lọrin ni ó lọ rárá níbo ni ó lọ yóò lọ ọ̀dọ̀ sọ̀tọ́ọ̀nù mùsùlùmí òun làkọ́kọ́ bí sùtọ́ọ̀nù bá ti jáde kó nàìjíríà tó lóun lọ lóko ní àwọn aráàlú tòun ní ìwọn àti wọn mọ kí káàbọ̀ gẹ́gẹ́ bíi olórí àwọn mùsùlùmí nàìjíríà ìtàn pèlè tó nìyẹn àmọ́ gbà tí wọ́n bá jáde tó bá kí ọ gbogbo ti kí ọ wọ́n lè pírísípà mọ́ríkàsì ni wọ́n kí ọ pírísípà zumara ilé kí àdàbí ni wọ́n kí ọ nù wọn ní kí ọ ní kí olórí àwa gbogbo mùsùlùmí torí ìdí eléyìí kò dọ̀wọ́ jàmá mùsùlùmí ọlọ́run tó ṣe àlékún dáadáa fún wa so èyí tí akáká sì nílẹ̀ òun náà ni ìkéde olórí òun náà ní ìkúlẹ̀ padà ní ròyìn tó ti ìlú kọ̀ọ̀kan tí wọ́n dúró lórí nǹkan tí àwọn elétò ìlú wọn bá rí ní rírí oṣù ní rírí tá a sọ ni wípé wọ́n wá wọ́n sì rí wọ́n sì kiri ẹ̀ láì jẹ́ kí wọ́n gbé kàlẹ́ńdà kalẹ̀ torí pé àwọn oníná ń bẹ̀ wọ́n gbé kàlẹ́ńdà kalẹ̀ ìgbé kàlẹ́ńdà kalẹ̀ ní eléyìí náà nìyí ọ̀nà àmì míì náà nìyẹn àwọn àni odò kàlẹ́ndà o àkójọ o ká fi sí ọ̀gọ̀ọ̀rọ̀ kàlẹ́ndà sì sí ok kàlẹ́ndà bolúwa ti fẹ́ òun mú jọ monday kàlẹ́ndà edinpedo òun mú tuesday àwọn àríkọ́ àwọn tó mú monday wọ́n pọ̀ jù àwọn mú tuesday lọ tó bá ti dílẹ̀ majority nǹkan òun ló kárí ìbòtì sí ọ̀rọ̀ democracy là ni jẹ́mọ́ àìmọ̀kànmọ̀kàn òun náà nílé ìdáná bí sallallahu alayhi wa sallam òun náà ni ọ̀rọ̀ sómú lèrò ìyàtì ẹ bẹ̀rẹ̀ àwẹ̀ ẹ bá ti rí oṣù wà á fírú lèrò ìyàtì ẹ sì dánu dúró ẹ ṣọdún nígbà tí ẹ bá ti rí oṣù náà. فإن غمي أو أغمي أو غبي أو أغبي عليكم فأكملوا شعبان ثلاثين يوما tí oṣù ó bá rújú tẹ́ẹ̀rí tí kò oṣù tuntun ò yọ ẹ̀ka òyìnbó tẹ́ẹ̀rí lọ́wọ́ kó pé tẹ́ẹ̀sì kó pé ọgbọ̀n kó pé ọgbọ̀n ó ti tán anabi sallallahu alayhi wa sallam anabi fún wa ní ìmọ̀nà àti ẹ̀kọ́ òun náà nìyẹn. wàlẹ́ yẹ fífo àṣìyànà ilẹ̀ abẹ́rẹ́ yẹ fi wàlẹ́ ayé ṣe sọ̀rọ̀ fún àtàlà fún bòbí ha wọ́n ní hàmàdájú wàlẹ́ yẹ fífo àṣìyànà kò sí àwẹ̀ tíyàn fẹ́ gbà tíyàn fẹ́ gbà tí àní ní àníyàn síwájú ká tó bẹ̀rẹ̀ rẹ̀ ó jẹ́ ìjà sí pé tó bá yẹ pé àwẹ̀ náà fílà àwẹ̀ náà fílà òun ni eléyìí ni kò sí nínú ṣòro tó ṣìyá ní tàtọ́wọ̀ nínú àwọn ọmọdéẹ̀mú àwẹ̀ náà fílà àwẹ̀ tá à ń pè láwẹ̀ náà fílà bí àwẹ̀ ọjọ́ Monday àwẹ̀ ọjọ́ Thursday àwẹ̀ ọjọ́ kẹrìnlá ìkẹtàlá ìkẹrìnlá ìkẹẹ̀dógún nínú oṣù àbí àwọn àwọn àbíyàwé àràfá bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ gbogbo àwẹ̀ tí ìbá ti ṣe àwẹ̀ ọ̀ràn yàn àwẹ̀ náà sí làwọn àwọn eléyìí ni kò pọn dandan kí àníyàn láti ṣe àníyàn rìn rílẹ̀ síwájú kí àsìkò àlùfájàrí kò tó là kódà alẹ́ láàrin yàn pé àlàáwẹ̀ gbà lọ́la mọ́ndé tí ó sì rí pétọ̀ nígbà tí ó fi di bí ọ̀sán àbí bí àárọ̀ lọ́sàn-án àtúntúnyá ni padà pétọ̀ jẹ́ni tó dáwọ̀ jẹ́ máa ń ba wọlé darí àfúnni dájú látàárọ̀ náà tí ìdí ìdílé ìdí ìmú ìdíje kankan tó kíkú sọ di àwẹ̀ eléyìí ni kò sàbùrù gbẹ̀ ó lè lọ níbi náfìlà ẹ̀mí náfìlà yẹn lọ̀rọ̀ tó lékè tóra nínú àwọn nínú àtàwọn náà ní àti náfìlà àtọ̀ràn yàn àníyàn gbọ́dọ̀ àbúrò fàníyàn nílẹ̀ yìí síwájú àlùfáàjà rẹ̀ so ọ̀rọ̀ tuntun wọn ni kò fẹ́ ẹ̀ lékè ẹ̀ torí pé Ànábì sallallahu alaihi wasallam nígbà míì tí o bá ti jíjẹ nínú fún un láàárọ̀ yóò yí sí àwẹ̀ ọ̀làkójá àwẹ̀ náà sílẹ̀ so àmọ́ àwọn tó jẹ́ àwẹ̀ ọ̀rọ̀ yẹn dandan dandan nínú ṣòro tù mọ́jẹ̀mú ti tiẹ̀ òní pé a gbọ́dọ̀ fi àníyàn rinlẹ̀ síwájú kí àsọlá tó háìlò nílẹ̀ náà kí mú àgbínà lódodo kó tó wí kálù fájà lódodo kó tó là dọ́pẹ́ ní àníyàn àgbọ̀dọ̀ fẹ́rẹ́ lẹ́bẹ̀. so Ramadan lè fi tí yẹn máa ń rí láàrin ọjọ́ kọ́nigbẹ́ ṣe láàrin àti bẹ̀rẹ̀ nígbà tá a ti wà ní twelve nísìn ok èmi náà gba Ramadan láà wọ́n yẹ gba Ramadan báwọn àti gbogbo àti àwọn àti ní àwòrán yẹn àìrí lọ́nà báwọn ẹ̀ á fi àníyàn rẹ̀ nílẹ̀ kọ́bùlà pẹ̀lú ẹ̀rẹ́fàjọ́ sọ́ọ̀dẹ̀ síwájú tí àlùfájà rí òdodo kí ó tó jáde wàhálà yóò ṣọ̀rọ̀ wọ́n sọ aláṣọ bí yà wọ́n máa ń sọ fún wa pé a gbọ́dọ̀ ní àníyàn a tó béèrè àwọn ẹ̀rọ̀mọ̀gán àbẹ́ ní àwẹ̀ tó dáwẹ̀ ọ̀ràn yàn kódà àbí nǹkan kan ní tá a bá tún pè nínú ìjọsìn torí pé ìjọsìn tó sì yàtọ̀ láàrin ìjọsìn àti tí kìí ṣe ìjọsìn àníyàn ni àníyàn ni ó ìwẹ̀ àmúròde àti ìwẹ̀ jánábà àníyàn ni ó sì yàtọ̀ irun bá a ti máa ń kí àti ẹsẹsáìsì ẹ eré ìdárayá ní tó mú yàtọ̀ àníyàn ni bí yẹn ṣe ń kírun ẹni bí lè mọ ẹsẹsáìsì bẹ́ẹ̀ kó mọ ọ̀rọ̀ kú kó mọ ọ̀nà ọ̀rọ̀ kó mọ ọ̀nà ọ̀rọ̀ kó mọ ọ̀nà ọ̀rọ̀ jẹ̀mọ́ àmọ́ kò gbọ́dọ̀ láníyàn pé òun kéwù àníyàn rẹ̀ náà ni pé ẹ̀sìtáìsì ni òun ń ṣe torí ẹ̀ tó máa ti sọ fún wa yìí pé àníyàn a máa gba wájú gbogbo ìjọsìn wọn àní ká máa fi ká máa wá sọ ọ̀nà ọ̀wẹ́ tù ká máa sọ lẹ́nu àìsàn àníyàn lẹ́nu àníyàn àìsàn lẹ́nu orí ọkàn òun là máa ń gbé ẹnu àwọn mímọ̀ ẹnu wọn kò ì àníjẹtu mahaluha alqalb ẹ̀rí àníyàn orí inú ọkàn ìní máa gbé èdè níyàn máa fẹnu sọ bó bá ti ń fẹnu sọ eléyìí kì í ṣàníyàn máa ó ti dọ̀rọ̀ lásánlásán kì í ṣàníyàn inú ọkàn òun náà ní àníyàn òun náà nínú ọ̀hún gbé bóyá àníyàn tó dáa ni àbí èyí tí ò dáa èyí tó jẹ́ kí ṣe ìjọsìn ó di gbà àbí dọ́lọ́wọ́ tẹ́wọ́ gbà lọ́wọ́ ẹni inú ọkàn ẹni òun náà ni àníyàn máa ń gbé so ayé máa ń sọ náà wáyé tù alihamudulilayi a rí wípé àwọn afọ́ni súnmọ́ wọn gbìyànjú dáadáa láti lè jẹ́ káwọn èèyàn kí wọ́n kẹ́kọ̀ọ́ ẹ̀kọ́ tó yè kóró lórí ọ̀rọ̀ ìjọsìn lára rẹ̀ òun náà ni pé wọ́n jẹ́ kíjọsìn kó hàn sí wa pé n tó rọrùn ni. kúrẹ́lù mi lórí bóńdù látara àníyàn kò látara àníyàn èyí wẹ jẹnẹba látara àníyàn èyí sálùwàlá látara àníyàn èyí ṣe ogun wà pé kódà yìí ní kí islam lẹ lórí ìdúró ọ̀rọ̀ àníyàn torí ẹ àníyàn ni lórí ọkàn ní máa gbé ìrìn yá ẹwà dà ní à ẹwà kí ẹ ní màníyàn ẹ̀rọ ni kò màníyàn àlùwàlá kò màníyàn ọ̀run kò màníyàn jẹnẹba kò màníyàn kò màníyàn kò màníyàn kò màníyàn òun ni mo ṣe ọkọ wọn jáde jáde bẹ́ẹ̀ sì ni ètò wọn ní kó wá dà ẹnu yìí àní ẹ̀sán ni ó wá dà ní òsínú ẹ̀sìn kò sínú ẹ̀sìn bó ṣe wulẹ̀ kó mọ̀ torí ẹ̀ láti rí i pé láti pé ìpolongo rẹ̀ ó ti kéré gan láwùjọ wa nísìnyí àní ìnáwó ẹ̀sùn àwọn tó ń gbàkan láwọn tó máa ń kiri ẹ̀ káàkiri wọn ní ogójì àníyàn <laughs> ogójì àníyàn ìnáwó ẹ̀sùn àníyàn ọ̀run àníyàn àlùwàlá àníyàn ẹ̀ẹ́dẹ́nàbà àníyàn tó bá pọ̀ ní ẹ̀dàkùn ẹni tó lọ lè kéwú bóòlù lè mọ bóòlù lè mọ bóòlù lè lè àníyàn lórí nàwọ̀ ètù àní àsúnmà rọmọdọ́nà ìsátán wáyé kìrìnà yawman aw talafina yawman ilẹ̀ mọ́mọ́dú mọ́radán ṣẹ̀rídán pẹ̀lú ọ̀sáfin sáfárá bàáyídá ẹ̀lẹ́gbàáyí tààlà ẹ̀dàkùn jẹ́ náà ẹni tó lọ lè kéwú tó má dé wẹ́lẹ́ yìí à nígbà tí wọ́n tí wọ́n gbé iná tó nígbàyà nílẹ̀ ní kó pọ́n òkè Kilimanjaro bẹ́ẹ̀ ni ó ṣe rí ọlọ́run sì náà wà ọlọ́run ọ̀rọ̀ wà olórí tó bá ṣe àlùwàlá àni ìnáwó ẹ̀tù òdú ànlélà ah, tàbí ó má jẹrà rẹ níyà bóyá pé níta ń sọ lẹ́nu níta máa ń pè lánìyàn lọ́lọ́run bá bò mọ́ wa lára ni ọ̀pọ̀lọpọ̀ wa oníjọ́sìn wa lọ́lọ́run ò ní tẹ́wọ́ gbà àmọ́ lọ́run òwe lẹ́nu ní dọ́lọ́run wò òun náà ni àní pàápàá àníyàn gẹ́gẹ́ tí ń bẹ lórí ọkàn wa sòtòrí ìdílé yìí fàmọ́ntàtọ́ àrọ lè yẹ sóru pàkọ́dínàwà ẹnikẹ́ni tó bá fi lè jẹ́ sàárì láti lè fi gbà rẹ̀ ẹni yẹn ti dàníyàn èèyàn jí ní sàárì tí èjì bẹ̀ lánàá tí èjì bẹ̀ níjẹta ah, wájú sàárì ah, ẹ bá ń gbọ́ ni ó sì jẹ sàárì ẹ wá ń sọ fún pé kò sí ìdàníyàn ẹ̀dàkùn bí yóò bá dàníyàn ṣé kò ní jẹ sáré ní lóní bá ti jẹ sáré ní ẹni olè o ti tọ́ka pé ó ń tàn ní ó ní ìjọsìn ṣe fọlọ́wọ́ ọba Allah subhanahu wa ta'ala torí ẹ yóò mọ̀ túmọ̀ sí wa pé iṣẹ́ àti ìrìn àníyàn òun náà ni al-ilmu bil-amali al-ilmu bil-amali ká nímọ̀ nípa nǹkan tá fẹ́ ṣe nǹkan tó bẹ́ẹ̀ ṣùgbọ́n pè lánìyàn nìyẹn wọ́n máa ń sọ́kọ̀rọ̀ bí kọ́lìlì lẹ́yìn lẹ́nu àwọn sọ̀yàsọ́mọ pẹ̀lúbọ́t kankan náà wà gbẹ́nikẹ́ni tó bá ti rú yẹ́ lórí ọkàn rẹ̀ pé á ah, àwọn náà ní bẹ̀rẹ̀ lọ́la ní ń gbà rẹ̀ lọ́la tó bá ti rú yẹ́ kìkẹ́ ní ẹ̀mọ́ fẹnu sọ ẹnìyẹn kọ́ òun náà ti dà níyàn òun náà nìyẹn torí ìdílé so ó gbọ́dọ̀ ti jókòó lórí ọkàn wa wípé a bẹ̀rẹ̀ ààwẹ̀ lọ́la àbí abẹ́rẹ́ oṣù Ramadan lọ́la ẹni bá ti lélẹ̀ lórí ọkàn rẹ̀ ẹni yẹn ti dàníyàn ó ti láníyàn láti jọ́sìn fọlọ́run ní gbogbo oṣù Ramadan nìyẹn so àwa gbọ́dọ̀ mú tẹ́lẹ̀ yìí síwájú kí àlùfájà yìí tó fi yọ léyìn ọba ń tẹ̀lé ìrìnlẹ̀ lórí ọkàn rẹ̀ tó dájú pé lẹ́yìn tó jẹ taari tán àbí gbà lẹ́yìn ìgbà tí wọ́n pe àtọ̀ láti fáyọ̀ náà lọ́nà ìtàn tó tó wá ń sọ pé ókè á ah, òun gba àwẹ̀ oṣù funfun ọlọ́run à jama wọn tàn wọn ó ti mí sí ọjọ́ wọn nànàbí sallallahu alayhi wa sallam kìíní máa lẹ́nu yóò bá yé àṣìyàn ọ̀bùlá alfáàtúrì fàlà ṣìyàmàlà ẹnikẹ́ni tí ó bá fi àníyàn ìgbà àwẹ̀ nílẹ̀ síwájú alfájàrí tó jẹ́ òdodo olóyìnbẹ́ nǹkan ó tàn kò ní àwẹ̀. ويجب في الصيام الواجب فصل رمضان والكفارة والقضاء أن ينوي الصيام من الليل ولو قبل الفجر بلحظة ومن gbogbo tó bá ti jẹ́ àwẹ̀ ọ̀ràn yẹn ẹ bá ṣe fún wa lẹ́ẹ̀kan nínú ẹni Ramadan nínú ẹni àwẹ̀ ìtara nínú ẹni àwẹ̀ Ramadan tá a jẹ gbèsè rẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ wọ́n ní ọ̀ràn yẹn ní káfí àníyàn rẹ̀ rinlẹ̀ síwájú kí àlùfáàjà rí òdodo kí ó tó yọ wọ̀yà jùsù fi sọ mi tàtọ́ wọ́ àyẹ́nubíyà ṣìyà gbẹ̀nàmìnà hàrì kọ̀bílẹ̀ zawal ìdáàlẹ́nuyà tàǹṣì àná àmáwẹ̀ náà fílà ìsàbùrù mẹ́ bíyàn bá láàrin rẹ̀ títí tàfi kásùbà lẹ́yìn àṣùbà kò láàrin rẹ̀ náà títí tó fi di nǹkan bí aago kan ságo méjì rò ẹni bẹ́ẹ̀ ló kùbà tí ò bá ìpín ìpínlẹ̀ tí ò sì mú tí ò sì ṣe ó lè sọ di ààwẹ̀ wàkíl yẹsẹ́kù wàláwò náà wà fáwọn ọmọ wa fún bàdà zàwà wọn ní àwọn míì náà àfààní kódà fẹ́ gbóhùn sí yẹ yẹn bí àkùrọ̀lẹ́ wàá tara ulama annahu labuda fi siyam ramadan min tashdidi niyyati siyam li kulli yawmin وكيل تكفي تكفي آه أنية واحدة في أول ليلة من رمضان لجميع الشعب àrùn àwọn onímọ̀ tí wọ́n ní ojoojúmọ́ kọ̀ọ̀kan ní ọjọ́ Ramadan láti máa fi àníyàn rinlẹ̀ síwájú wọn tó palẹ̀ sájà rẹ̀ àwọn míì sì ní ara eléyìí ni wàhálà ń bẹ́ẹ̀ ìnira ni fún ni every day ìgbà míì gan-an ọkàn lè fò bọ́kàn bá sì fò èèyàn láwẹ̀ tó làwọn míì fi nítọ̀ a lè ní àníyàn lódidi gbogbo oṣù ramadan ló ń bọ̀ yìí abẹ́lẹ́ ọ̀nà kó dẹ́nu wa sí kó bá wa láyé kó bá wa láyé wa tọ̀ máa jẹ́ kó máa rinlẹ̀ lórí ọkàn rẹ pé ah ramadan ń bọ̀ wá oṣù tá a gbà rẹ̀ kọ́ lọ so àti kó o lákòótán nù àti kó o lákòótán èyí ń dáa ju káyọ̀tì máa wá sí ní ojoojúmọ́ káyọ̀tì máa wá sí ojoojúmọ́ lọ wàlẹ̀ yẹ́n ti mo sọ ọmọ alálùmọ̀sọ́ àfọ̀n wọ́n ní kìí ṣe ọ̀ràn yàn lórí gbogbo ẹni tó bá ti jẹ́ arìnrìn-àjò mùsáfẹ́rù arìnrìn-àjò tó máa níyàn jẹ́ arìnrìn-àjò ẹni tí ìrìn-àjò rẹ̀ àwọn ará agbègbè ibi tó ti kúrò àti ibi tó lọ wọ́n rí gẹ́gẹ́ bí ìrìn-àjò kìí ṣe tó ń rí pé àdọ̀tẹ̀rí ìrìn náà ni rárá torí ẹ̀ ìrìnàjò tó bá ní ìrìnàjò sáńtòrò sákàrò nínú ẹ̀sìn nígbà míì ó lè má jìnnà nígbà míì ó lè jìnnà sòkó jìnnà kíbi tí yàn lọ kó jìnnà ó lè mọ túmọ̀ sí wọ́n lè mọ kà fún ìrìnàjò ibi tá a sì lọ lèyí kó má jìnnà wọ́n lè kà fún ìrìnàjò ṣe tí àwọn tá a lọ ń gbé nínú ìlú wá ti kà fún ìrìnàjò òun là máa ń kà fún ìrìn àjò kìí ṣe tí àwa lérò fún yẹ kó jẹ́ ìrìn àjò tẹ́lẹ̀mí wa ti mọ kúrò nígbà yìí tó lóun lọ ìkòròdú tó lóun travel i'm travelling to ìkòròdú àánú bẹ̀ gbọ́ ẹ́ ibi o ti kúrò wọn nígbà lọ́wọ́ rẹ̀ ìkòròdú gan tó ń lọ gan tó bá ní à ẹkú ilé o àárín àjẹjì ilé o wọn ní bolo tí ń bọ̀ wọn ló ń bọ̀ látàmú kòkò pàà kò sẹ́nìkan tó gbélé ìlú lọ́wọ́ rẹ̀ tó túmọ̀ sí pé ìwọ náà nìyí wọn kọjá àlà kì í ṣe ìrìnàjò kíyàn kúrò lẹ́kọ̀ọ́ ó lóun lọ ọ̀bàdàn ará èkó mọ̀ tó travel ará àbàdàn mọ̀ pé àwọn gbàlejò arìnrìnàjò kódà bí ìwọ gẹ́gẹ́ fún ẹ tí ò bá ta fún ìrìnàjò àwọn tó fílẹ̀ àtàwọn tó lọ débá àwọn ti gẹ́gẹ́ bí ìrìnàjò sótí tí wọ́n mì ní tó lékè níta tí wọ́n mọ̀ dèbè ìrìnàjò yẹn sòfin ṣe pé ó jìn gbogbo bí máa ń dín nígbà mẹ́rin tó èrò jẹ́ ní ìrìnàjò ìgbèmí sì lè máa ń dín nígbà mẹ́rin tó sì jẹ́ ìrìnàjò tó bí ata ti jẹ́ arìnrìnàjò yálà lọ́kùnrin àbílẹ̀sẹ̀ ni wá tó ààwẹ̀ Ramadan kì í ṣe ọ̀ranyàn lórí wa kì í ṣe ọ̀ranyàn lórí wa bó ti ẹ̀já sí pé tá a bá láǹfààní láti gbà á olólóore olólóore ìrìnàjò tó fẹ́ fún rẹ̀ ọ̀ṣà kọ̀ọ̀dù mọ̀ṣáká ìnira ni mọ̀ṣálá muhammad sallallahu alayhi wa sallam kò ní asáfàrú ètò àtún mílíọ̀n àdá ó ní ẹ̀rí ìrìn àjò ìpín kan níbi ìjìyà ìnira òun náà ní ìrìn àjò wọ́n ìdí àkọ́tọ̀ àdókùn náà bá wọ́n lè jẹ́ àdókùn ilẹ̀ àhàlẹ́ yìí bẹ́ẹ̀ bá ti bí àǹtẹ́ ẹ bá lọ sí ní àjò tẹ́ torí ẹ̀ lọ́nà tó bá ti bí àrè alábísàlọ́lá ọ̀pọ̀lọ́m ó ní ẹ̀yà tètè mọ́ padà sílé so àsọ̀kọ̀rọ̀ pẹ́kì àtúndẹ̀ àdá ìtọ́wò ìjìyà òun náà ní ìrìn àjò àwọn náà sì mọ̀ bẹ́ẹ̀ ẹni bí ẹ̀kí yàn fúráàbù lọ àjò ò lè dàbí ilé àjò ò lè dàbí ilé ibi ìrìn àjò lọ wọ́n bá lọ yẹ sísan pẹ́ ilé kan ṣe gbogbo ẹ̀ fún ẹ yóò bá yá ilé yóò mọ yóò mọ jẹ́ lọ́kànjẹ́ àwọn ọmọ rẹ̀ lọ́kùnrin lóbìnrin tó ti méèsì ìyàwó rẹ bàbá rẹ ìyá rẹ àwọn ọ̀rẹ́ rẹ àwọn aládùúgbò rẹ àwọn alásùnmọ́ rẹ àwọn kòríkòsùn rẹ kò tí tí wọ́n fi kíyàn fi lè rọ́pò eléyìí fún ibi kíyàn bá lọ ìjọba ènìyàn ni wá nǹkan kan ló sọ wá débi bí èèyàn àwọn tó yí wa káàmì òun náà sọ wá débi èèyàn àwọn tá a ní lọ́tún ló níwájú tá a tara wọn jáde táwọn náà tara wa jáde àwọn tí ìfẹ́ tó ti wá papọ̀ mọ́ ẹ dákun kí wọ́n láǹfààní kí ẹ̀ka wọn àgbò nínú bẹ́ẹ̀ kódà tó ṣe ẹranko tẹ bá fi lè mú ẹran kan kúrò níbi kan lọ bò míì yóò mọ ẹsẹ̀ rán àwọn ará ilé rẹ̀ ó ní ọdún kan oṣù pẹ́ oṣù lélógún ọdún àti olóńgbò kan oṣù wa ti dàgbà ti lọ bí ọdún bí ọdún mẹ́fà fún méje ah, ẹ̀gbọ́n wa kan wá ní ah, àfa olóńgbò rẹ̀ yìí nìyí ó ti digi ní o kò lọ dun o kò ẹrù bóyá nígbà tán ní kí n lọ ju ọmọ nù bẹ́ẹ̀ ló ní ń ṣèlú náà àdẹ́gbẹ́ ní ṣèlú náà ló ń ṣojú ńgbò náà àdẹ́gbẹ́ náà kò sá bá mu bá dùn sínú àpò lálẹ́ mi àpò táà lu mo wá dùn sínú àpò mo wá mu kúrò láti ibi tó ń pè ní awẹ́ street lórílẹ̀ mo wá mu mo wá mu wá sí orílẹ̀ bọ́sọ̀ lálẹ́ ó kàn jù sílé lẹ̀ àwọn ilé ìgbà máa ń gbélé lórí jù sílé lẹ̀ nìyẹn ìjọba tí wọ́n fi délé ńgán náà ara ronú délé ni ah ó sùn ah olùkọ́ni tí wọ́n lọ ah ah bọ́lọ̀ ń fẹ́ lẹ́yìn ọjọ́ kẹta ó wálé lẹ́yìn ọjọ́ kẹta ó wálé ó rí báyìí ló fò báyìí ló bá gbọ́mọ mi lọ́rùn. Allahu akbar ẹranko nù káwọn ti sọ níbi èèyàn àṣejọ́ tó wá lè òun à títa wá rí à àbá sórí mọ́jù lónìí ilé àwọn tó máa pàjẹ́ àwọn wọn ò fún wọn ìjọba làwọn karamba nígbà máa ń jẹ lógbò ni wọ́n pàjẹ́ sọ̀kálẹ̀ bẹ̀rẹ̀ pé àjò kò lè dàbí ilé ìṣe èèyàn ní iṣẹ́ ẹranko so bí ẹ bá travel to travel lọ enjoyment wà ní travel lọ́wọ́ bẹ̀rẹ̀ àwọn tó bá ti yá german àròmọ ilé ilé mọ pé ni ìran ẹ̀yà ìmọ̀ pé ni torí ẹ islam ló ń gbé ìpín kan nínú ìyà òun náà ni tọ bí ẹ bá wá ní kápá láti fi ìnira ìrìn àjò kó fi kún ìnira àwẹ̀ tí ò ní lékún ìnira fún a ǹtó dáa fún un náà ní kó gbà wẹ̀ ǹtó dáa fún un náà ní kó gbà wẹ̀ bẹ́ẹ̀ ni àlùmíì látara ìmọ̀ kan wọ́n ní ìnira olúwa níbi àwẹ̀ mọ́ nísìn níbi ìrìn àjò kò sí ìnira sọ níbi ìrìn àjò at least wọ́n wọ plane fún lọ kàfàṣà wọ́n wọ plane fún lọ Dubai wọ́n lọ plane fún lọ ìgbìmí kan ẹ̀ Pakistan wọ́n lọ Amẹ́ríkà wọ́n láàyè the more ti a fi ń lo àwọn more sophisticated instruments àwọn nǹkan tó le gan tá a fi ń rìnrìn àjò tá a fi ń ṣayé òun náà ni the more ti risk ewu tó fi wà nínú nínú àwọn kìnìún yẹn lẹ́yìn àwọn ọ̀dẹ́gbẹ́ ọlọ́run bí ẹ bá nílẹ̀ àjò agun ẹṣin àti gbogbo ọ̀nà fún mi ó sì sáré sáré ẹṣin ẹ̀ bá jábọ́ tó kan lápá tó kan lọ́rùn tó kan lẹ́sẹ̀ ní òdì bàǹbà èèyàn lè jábọ́ lórí ẹṣin tó gbóná bẹ́ẹ̀ ni ẹ dáàbò ẹ sọ fún mi ewu tí ń bẹ níbi ọkọ̀ à ewu tí ń bẹ níbi ọkọ̀ ìyá máa wọ ọ̀bẹ́lọ́nkọ́nà fún sọ́níkà lọ́kọ̀ wa òní ó fi ṣẹlẹ̀ ṣọwa àti rí ọkọ̀ dáńtó ti gbogbo àwọn tó wà mẹ́tẹ̀ pátá àti dírẹ́fà o àti pásẹ́njà yìí fi ní gbogbo pátá tí wọ́n jóná ẹ mọ̀ sí sọ pléènì ìrẹ̀mọ́ ilẹ̀ sọ lẹ́yìn jàǹbá pléènì zero safety ni ẹni tí ó là ń bẹ́ẹ̀ á ìpínlẹ̀ ẹni pé ẹnìkan kan ò lè là níbi jàǹbá pléènì torí ẹ̀ ẹ̀ dìde dìmọ̀ bí a ti ń lo àwọn kan tó wà technological advancement bẹ́ẹ̀ náà ni ó tún wà náà ni torí ẹ̀ bọ́lá bá wa ṣòfin fáwọn tó ń gun ọ̀nà kọ́mí tó ń gun ẹṣin arábíkẹ́ òfin ilé àwọn alágbàdùn ojú àwọn dandan lọ ọmọ akẹ́yìn náà rọ́bù bókà ní sílẹ̀ ọlọ́run kì í ṣọgbọ́n so wọ́n sọ pé ẹnìkan olóyè àjò pẹ̀lú plane so wá lóhùn gba rẹ̀ tí rọ́bìṣì rẹ̀ kì í ṣe rọ́bìṣì ọlọ́run ti fún ní kálukú láǹfààní ní ṣókí ọ̀rọ̀ bí a bá já ní ìrìnàjò tó lè gba àwẹ̀ fún ìrìnàjò rẹ̀ tí ò ní kó nira tí ó wà àfẹ́tì ìṣẹ̀mí àti tí ó àfẹ́tì àwọn nǹkan mẹ́fẹ̀ẹ́ kó ṣe nínú àwọn ọ̀ràn yẹn tí ò ní lè ṣe ó sábúrú bẹ́ẹ̀ kó gba àwẹ̀ tó lè gbà á bó ṣe wọlé kó mọ̀ àwọn tí ó bá ti kó nira bá ní tí ò ní lè gbà á tẹ́ pé kábánẹ́kókó fẹ́ gbà nìyí yóò máa dákú lẹ́nu ẹ̀wá ni èèyàn ní rí lẹ́mọ́ kò ní gbọ́rọ̀ mọ́ bẹ́ẹ̀ pé kò ní gbọ́ ó sì rí yín yóò máa kọlù yín ni ìrẹ́ ní bẹ́ẹ̀ kò fi àwẹ̀ lẹ̀. wàlá alámọ̀rí ìfàlẹ́dẹ ilẹ̀ ayọ̀ fẹ́ kò sí yá bẹ́ẹ̀ náà ni aláàrẹ̀ aláàrẹ̀ ẹni tó tó rẹ̀ ẹ́ tó sì máa ń pé bó máa fi àwẹ̀ fún àárẹ̀ òun ah, ìnira lórí ìnira ló padà jẹ́ fóun tọ ìsìláàmù òsì ló nira wá fún wa kí ló wá dé táwọn wá fa ìnira fún ara wa torí ìdílé yìí aláàárẹ̀ nínú òfin àwẹ̀lẹ̀ fọyọ̀tìrọ́ọ́nì tó mẹ̀yọ̀kùdìyàní máa àtọ̀rọ́hù nílẹ̀ ẹ̀yà bẹ̀bàdà ń fi àìsọ́fà àwòṣìfà nílẹ̀mọ̀rọ̀ wọ́n ní àwọn méjèèjì arìnrìn àjò àti aláàárẹ̀ tọ̀ lẹ́yìn rọmọdánù bá ti wá lọ tí wọ́n ti wá gbádùn aláàárẹ̀ ti lálàáfíà á nìyí àjò ó ti ó ti dára lé sọ àwọn méjèèjì wọ́n á dá ààwẹ̀ padà wọ́n láfẹ́ sọ fún wa nígbà yìí gbogbo àwọn tí rọmọdánù láti ẹ̀ ọjọ́ kan ọjọ́ méjì òun la jẹ ọjọ́ kan ọjọ́ méjì òun la jẹ látara àárẹ̀ ni àbí ní àjò ni àbínú àwọn nǹkan míì tí máa ń kọ́ dé léyìí ìwédí gbáwẹ̀ bí àwọn obìnrin tí wọ́n ṣe nǹkan oṣù náà ṣe àládà wọn àyè máa ṣe àládà ká máa gbáwẹ̀ àyè máa gbáwẹ̀ ká máa ṣe àládà tí a bá ń gbáwẹ̀ lọ́wọ́ táládà bá dé ààwẹ̀ ti bàjẹ́ á dá a padà lẹ́yìn oṣù rọmọdán sọ wá tá a bá ní àrò kan ọjọ́ méjì àbí jù bẹ́ẹ̀ lọ nínú rọmọdán tó lọ ẹ̀jẹ̀ á dá a ọ̀rọ̀ yẹn ní ọlọ́run ọ̀gbìn wa ọ̀lọ́lọ́run tààlà ọlọ́run bá sọ̀rọ̀ náà kúrò ánì kẹrì ọlọ́run tọrọ nkẹ́ على سفر kún من bọ́ ọ̀wọ́ alẹ́ sáfàrí sọ ìjà tún ní ayé àmì ọ̀fọ́. ọlọ́run lẹ́nu kẹ́ni nínú yín tó bá jẹ́ aláàárẹ̀ àbójá rìnrìn àjò tí ò ní kápá àti gbà ọlọ́run ló ń kó dáa padà lẹ́yìn oṣù rọmọdán wọn mọ sáà tó fẹ́ rọmọdán wọn ní ẹ̀rí ẹni tó fẹ́ rìnrìn àjò nínú oṣù Ramadan mọ̀káyàrú bainal fitri aw as-sabr èyí ó bá wù ú méjèèjì lè ṣe tó bá wù ú kó mọ́ gbààwẹ̀ kó dá padà lẹ́yìn oṣù Ramadan tó bá sì wù ú kó gbààwẹ̀ kó mú kúrò mbẹ́ wà á sara lóra náà àlà àná àfúrà ní musáfàrà yẹn súnmọ́ Ramadan fi sáfàrà ilẹ̀ ìlànàṣọ́fọ̀ alẹ́ bí suyan ọ̀gọ̀rọ̀ náà àwọn onímọ̀ wọ́n ní tó dáa fún arìnrìnàjò kò náà ní pé kó gba àwẹ̀ tó ń fi ní àjò rẹ̀ tó bá rí wípé kò ní ní òun lára ìṣàkàn àléyé ọ̀sìyá ọ̀yìṣà àpòlá wọlé fẹ́tẹ̀rẹ̀ ṣùgbọ́n tó bá dá sí pé tán àwẹ̀ yóò ní lára nínú oṣù oṣù Ramadan pẹ̀lú ìrìn àjò tọ̀ ìrẹ̀ níbẹ̀ súnà òun náà ni ó fi àwẹ̀ ẹlẹ̀ kó jẹun yóò dá padà lẹ́yìn oṣù Ramadan likoli lahi ta'ala ọlọ́run bá sọ fún wa náà Qur'an Karim ọlọ́run yuridu Allahu bikumul yusra wala yuridu bikumul usra ọlọ́run ní òun ọlọ́run lórí kó wọn náà bá ti àwòrán lọ́rùn àyàn lẹ́yìn lórí àwòrán ibi oṣù kan lọ́rùn àyàn lẹ́yìn lórí òun ò gbálérò láti fi ara nìyí oṣù rẹ̀ kó mọ ọlọ́run gbálérò láti lè mú ìrọ̀rùn ìjẹkùn bá ayé nìyí so wọ́n mọ̀ rí àwẹ̀ Ramadan gẹ́gẹ́ bí ìnira gẹ́gẹ́ bí ìlékòkun bálàáfíà bá wà fún ọ gbà á yóò sálàáfíà fún ọ ẹ̀ẹ́ nígbà bá ti gbádùn tó lálàáfíà lẹ́yìn oṣù Ramadan máa gbà á lẹ́yìn kan máa so kò sí ìnira kó so yẹ kó mọ nínú ààwẹ̀ káwọn ti sọ pé ẹgbẹ́ wa sọ fún wa lánàá àsùnká àfi gbàwẹ̀ nínú Islam nígbà àlùfáàjà àdé òdodo bá ti yọ ni ó sì dédé nǹkan bí aago bíi mẹ́fà ó kù ìṣẹ́jú kan láti òtà wáyé one minute to six òun náà ni àlùfáàjà yìí ò lè lọ òun ló yọ wá wò ní sùn aago mẹ́fà tó bá kà méje mẹ́jọ mẹ́sàn-án wáyé kí ó di nǹkan bíi seven thirty àbí six thirty òun kọ́ ó ti wọ̀ ó tùnú mélòó wa wá ní ìtẹ́lẹ̀ mi fi ń jẹ sáàrì jẹ náà ìjẹ́ ni ṣúgà kínní ìjẹ́ ni ṣúgà kì ẹlòmíì jẹ tí ó sàbùkún bẹ̀ ẹlòmí òjò dídí bọ̀kú ní sáré nígbà tó bá ti ná bọ̀kú náà rìn ṣe àìmọ́rí bọ̀kú wá jẹ lọ́sàn-án ló máa sọ pé rọmọdán ni nǹkan àbí àrò rọmọdán ò lè ò lè rárá bọ́ sórí rẹ̀ fún wọn. والسفر الذي يرخص للمسافر معه الفطر والسفر الذي يباع فيه قصر الصلاة wọ́n ní tá a bá sọ yìí pé nínú oṣù Ramadan tálárì ní àjò ọ̀hún kámọ̀dájú ìrìn àjò tí ó múni táàpì máa dénú tù torí pé arìnrìnàjò nínú ìsìláàmù nínú tí ọlọ́wọ́n bá fi mú ìnira kúrò fún òun ni kó máa dénú lóko mẹ́rin tí ó máa jòkó sí méjì rúgbó áfírí àtìkíṣà rákà méjì yóò máa kí wọn yàtọ̀ sí ní tá a kí mẹ́rin mẹ́rin báwọn méjì méjì lòún mọ̀ kì torí pa nínú ìrìnàjò rẹ̀ so tó bá ti wá níbẹ̀ ibi tí ìyá máa ń rìnrìn àjò lọ tí a fi dé nìkú sí méjì orúkọ mẹ́rin ló fi méjì tó bá ti lọ rọmọdánì náà irú àwọn ìrìn àjò bá ń lò láǹfààní láti fi àwẹ̀ lẹ̀ tó wáyé tó rẹ́ lómi erékeré ó pọ̀ lọ́wọ́ lómi erékeré pọ̀ lọ́wọ́ ẹ̀ ẹlẹ́bí lè máa sílẹ̀ ẹ lọ òkòkò á lọ òun rìnrìn àjò á ní òun ní òun rìnrìn àjò òun ò gbà wẹ̀ kí ló dé ìgbà àtúnfà lórí láti bó sígbó kẹ́mọ̀ pé ọlápẹ́ wọn ti gbogbo ẹ̀sìn jù kínní ni níjọ́ ọ̀yẹ́ máa ń travel láti orílẹ̀ ẹ̀sáfùkù tó sí òkòkò máìkò ni àjàgbàdìrí lọ́sàgbàrá ni wọ́n máa ń travel ni. ẹ̀ẹ́n so irun náà ṣe orí monday nù fún bẹ́ẹ̀ ẹlòmíì tó bá ti di kó dènà kù ẹ̀rú ó pa á lẹ́yìn ò tó bá ti kó dènà kù ò lè tó lẹ́ẹ̀fà wẹ́lẹ̀ ẹlẹ́mìtì rẹ̀ yóò mọ dènà kù síbi tó tó nǹkan yóò mọ sí bàdágìrì lọ bàdágìrì lọ ọkọ̀ bàdágìrì so àmọ́ òun nìyí agidi inú ẹ mọ̀ wọn inú jẹ́ yóò bá máa dénú kù yóò máa kí lóko mẹ́rin yóò máa fi méjì lóun nìkan fún ara rẹ̀ náà ni tó bá dà kúrò rọ̀mọ̀dá yóò máa gbà wẹ̀ pé ó ṣe kó ṣe pàwẹ́ náà lẹ̀ pàwẹ́ <laughs> lẹ̀ kó ju gbàdágìrì lọ òkú afọ́ táwọn yẹn bá ti kà á kó ń travel wọn kà á kó ń travel náà nù ìdáhùn bá mú ọjọ́ bí ènìyàn jò òun ṣe ó mọ̀ jẹ́ ènìyàn jò kéèkì wọ nìkan ló mú àwọn tó fẹ́ sílẹ̀ wọn ni kó òun rìnrìn àjò àwọn tó fẹ́ lọ dé bá wọ́n rí i pé arìnrìn-àjò òun náà ní ọ jẹ̀mọ́ so arìnrìn-àjò kí ọ̀rọ̀ màdánù tó dé ó láǹfààní láti kírun olóko mẹ́rin olóko méjì ó láǹfààní láti kírun tí àsìkò wọn pọ̀wọ́ léra wọn ó kí papọ̀ lásìkò ìkan nínú méjèèjì nígbà ọ̀rọ̀ màdánù bá tún wá dé ọlọ́wọ́ tún wá fi orí ẹlẹ́kẹta fún òun náà ni kò fi àwẹ̀ ẹlẹ̀ tó bá wù ú kó fún àwẹ̀ ẹlẹ̀ bẹ́ẹ̀ tí ó bá ti tún wá ní lára ó ti mọ òun ẹ̀gbá tọ̀ ó filẹ̀ láì ní lára àbó filẹ̀ lórí ìnira tó bá dẹ́yìn rọ̀mọ̀gán yóò san èdèyẹ tó bá filẹ̀ yóò san. olùwàwọ̀ àwọn yóò sanu máa sáfara náà yóò rúfa ni wàkẹ́ ìfọ̀gbà ọdẹ sàmẹ́lì náà kìló mẹ́tọ́rọ́ tẹ̀sírí ìbẹ̀rẹ̀ tábà ní ìrìn àjò òun ni tí àwọn aráàlú tí wọ́n kà fún ní àjò òun náà ni àwọn mí eighty kìlómítà bọ̀tí tó lékè òun náà ni pé a kì í mọ ìrìn àjò látara iye kìlómítà ìgbà míì ó lè mú short kìlómítà tí ó sì jẹ́ ìrìn àjò ìgbà míì ló ní long kìlómítà tí ò ní jẹ́ ìrìn àjò ó dìpẹ́ǹd lórí báwọn aráàlú bá wò ó ọ̀kúlù náà á ti àfi ṣọ́ọ̀ì wàlámi yóò hàtà kàlṣẹ́rì ìfàmìtì ọ̀hùn owó tó bá ti wá nínú ẹ̀sìn tí ò bá ti ní ààlà gẹ́gẹ́ bí àlùfẹ́rù sí ibi tí wọ́n máa ń fowó pamọ́ sí tí ò bá ti ní ààlà tán tó bá débẹ̀ ìfàbílẹ̀ ẹ̀rọ tó kọ́ sọ̀dọ̀ èyí tí a bá kà fún ààlà ní àwùjọ òun láàmú ìyẹn ti ibi tí custom custom ti wọlé nìyẹn practices àwọn ti wọlé nìyẹn àlàáda tó mú hákàmà èyí tí àwọn ìbámu gẹ́gẹ́ bí àlàáda bẹ́ẹ̀ ni ìsìláàmù máa ń gbà á wọlé kódà nígbà míì ìsìláàmù máa ń ṣe nǹkan lọ́rùn èèyàn lórí àwọn aráàlú tí wọ́n jẹ́ mùsùlùmí pé àṣà ìlú yìí ọ̀lẹ́lẹ̀ òun náà lẹ gbọ́dọ̀ mọ̀ tó bá ti gbà wọlé bẹ́ẹ̀ á gbà wọlé ibi tó bá ti gbà wọlé ibẹ̀ làánú ti gbà wọlé. ولا يجوز التحايل لترك الصيام في شهر رمضان بالسفر والسفر المبيح للفطر والسفر المباح وني ولا يجوز التحايل لترك الصيام وني كتو إما تقبل إما جيجي لا تفيا ويلي في شهر رمضان بالسفر bẹ́ẹ̀ ni gbogbo àti ọba tí rọmọdánì bá ti wọlé olùwọ́n máa ń sáàmù díẹ̀ ẹ̀sìn <laughs> kọ́lọ̀ ọ̀gbẹ́ tẹ́wọ́ kọ́lọ̀ máa ṣe wá ní karambà ní ẹlẹ́mìí wà báwọn gbogbo rọmọdánì bá ti wọlé bẹ́ẹ̀ ah mo ń tíráàbù ah, ẹ gbogbo kódà gbogbo tíráàbù náà nínú Ramadan ó dá padà lẹ́yìn oṣù Ramadan kó o sì gbà á òun ni ó mú rọrùn wá fún wọn jù ni pé wọn nìkan fẹ́ dá àwọn oṣù kan gbà wọn tó lè tó fẹ́ gbàwẹ̀ pẹ̀lú àwọn èèyàn tó ń parọ́ pé ìrìn àwọn travel tó ń fi àjò sásìkò ààwẹ̀ dákun ní o bá fẹ́ dàgbà ṣé yóò rọrùn bẹ́ẹ̀ torí ẹ̀ àwọn kan bá nìkan ṣe wà tó lẹ́lẹ́mìí ìrọ̀ ìpè ní màṣẹ́ ilé rẹ̀ lórí tí ó rọrùn bóyá òun fẹ́ dọ́ọ̀tì òun gbọ́n wọn lẹ́nu tí ò gbọ́n òun làwọn ẹ máa ń gbò ọkọ̀ lọ kúkúrú ẹlòmíì nù àní à ah, ẹ dókítà ẹ bá mi wàrà mi náà tí mo fi láti gbà rẹ̀ dókítà ni ah, à á sì yẹ̀wò lẹ́ẹ̀kan ara yín pé náà ara yóò pé ẹ ẹ mọ́ni ẹ mọ́ni ṣẹ́rí mo ní àrùn kan àwọn ni pé tí n bá ti lè jẹun níṣẹ́jú kan báyìí wàhálà dénú aládé níbẹ̀ ló yá lọ́wọ́ sí every day personal ló máa ń jẹun ní ẹlòmíì ah ẹbí ah dókítà tí màá fi lè jẹun máa ń kú táwọn ni, fún ẹ pé ní ìwà jẹ ìyẹn máa ń kú láàrin ọjọ́ kan ọjọ́ méjì ọjọ́ mẹ́ta ẹ sọ ẹlòmíì mùnáfìkì lẹlòmíì ní bá ń dùn lẹ́ẹ̀bà ń bẹ̀ tó bá ti di irin tí ó dùn tí yóò ṣe jẹ̀mọ́ yóò gbèjà yorùbá ní àṣẹ ni ó ń ṣe ra rẹ̀. والسفر المبيح للفطر هو السفر المباح wọ́n ní kéde gbogbo arìnrìnàjò náà tún ní o òun náà ni yóò máa fàwọ́ ẹlẹ́ o torí àníyàn tó mú ìrìnàjò òun yóò tọ́ka bóyá yóò fi àwẹ́lẹ́ àbí òye ti rẹ̀ ẹ bá kún fún àtìyàn kúrò lẹ́kọ̀ọ́ nínú Ramadan tó tún àwọn ọmọdé Àbújá àníyàn rẹ̀ nìyí kó bẹ́ẹ̀ lọ àwọn yẹn jìbìtì bẹ́ẹ̀ lọ àwọn gbájú ẹ̀ ní irú ẹni yẹn náà tí wọ́n ní kó fáwọn ẹlẹ́ náà ni na ó gba ẹni arìnrìnàjò mérí ìrìnàjò owó ìrìnàjò tó tiẹ̀ nìyí ìrìnàjò jìbìtì ó lè ní àbẹ́ni tó ó travel lọ ìlú míì láti lọ sí wọn lọ́tẹ́ láti lọ sí wọn láburú láti lọ dẹ́bi wọn légbodò irú ẹni bẹ́ẹ̀ wọ́n á ní kò lè fi àwọ̀ ẹlẹ̀ kódà kò ní dẹ́nu kù àmọ́ adúlọ̀ àwọn mímọ̀ míì gẹ́gẹ́ bí ibùdó tẹ́gbà rẹ̀ ìmọ̀ wọn ni ìgbà tí islam kan ní arìnrìnàjò tọ́lọ́ bá ní ọmọ kẹ́nà mi kò mọ̀ rí bọ́ àwọn àlà sáfárì ọlọ́run wo èèyàn nàná bóyá ìrìnàjò ẹ̀ṣẹ̀ ni àbí ìrìnàjò ìpòfin ọlọ́run tó bá rí bẹ́ẹ̀ gbogbo arìnrìnàjò òun làwọn wò. فإن كان سفر معصية فأكثر العلماء أنه لا يجوز له الفطر أما أقول أنا مما أما أقول كتب ìrìn àjò láti lọ dẹ́ṣẹ̀ yẹn ọ̀gọ̀rọ̀ wọn wọn ní ara kò gbọ́dọ̀ fi àwẹ́rẹ́ bẹ́ẹ̀ wàkíl yàdúdú fẹ́tọ̀rọ̀ sáfàrọ̀ bá fi nǹkan náà àti má bẹ́tọ̀ lè sáfàrọ̀ yìí wọn náà làfa náà sọ yìí wọn ní àwọn míì ní kò sá burú mẹ́ ọ̀tọ̀ ní ìrìn àjò ọ̀tọ̀ ní in tó mú ìrìn àjò tí n mú wa ìrìn àjò bá dé ní ò da eléyìí ò tọ́ka pé ẹ̀tọ́ ìrìn àjò nínú ẹ̀sìn àlàǹfààní níta lọ sílẹ̀ tó dánú ẹ̀sẹ̀ rí ẹ bẹ lọ́tọ̀ fúnra rẹ̀. wàlẹ̀ sọ́ọ̀bù wọn náà yẹ jùsùn lẹ́gbẹ̀ẹ́ asùbàhà mọ́kìlá fún mẹ́ta àkọ́rọ́ àyẹ̀tọ̀rọ̀ yà mọ́sàfàrí wọn ni ní tó lékè òun náà gbogbo ẹnikẹ́ni tó fẹ́ nínú àjò nínú àwọn ìjọ nínú Ramadan lórí nílé rẹ̀ tó wà ń sẹ́yìn tó bá di láàárọ̀ aago kó tó rí ìrìnàjò ó béèrè fún àbúlà ìgbéra tó rédú ó sì jẹun àtọ́ka ó jẹun kó jẹun láàárọ̀ kó tó kúrò lé bẹ́ẹ̀ ni síwájú kó tó rí ìrìnàjò àwọn ò sọ ọ̀hún ti gbà tó bá tó débi tó ń tíráfù lọ rárá eléyìí ọ̀nà èyí sọ̀rọ̀ tó lálàáfíà. لكن يجوز له الفتوحات يخرج من مدينة أو أو قريته ويفارق البنيان. أها وني هنا نقع إلى وني يبني بيت يبي كوني كوني تيجيو كوني تيجيو ما تبع في طول اللي مرة تقول لك كوني بي شبابي ناجي أها تريد أن أجي أنا أجي ó ti dá ìrìnàjò náà nù so kó jẹun Sheikh Albani rahimahullah wọ́n dìde ìkọtíra ẹ̀yọ kan lórí mọ́tàlá yìí ni pé ká ní ìrìnàjò ẹni tó láníyàn fún òfẹ́ rìn ní òun fẹ́ travel lọ́la ṣé yóò bá ti di ṣé yóò jẹun ó lè jẹun kó rí ẹ pé kó ti wà lórí ìrìnàjò kó sì jẹun láàárọ̀ kó tó lọ àbí nígbà tó bá tó bọ́ sórí ìrìnàjò ló tó lásán ní àtúnṣe so àwọn fẹnẹ lẹ léyìí tó sì lékè lọ́rọ̀ pé nígbà tá a ti mọ̀ pé ìyóò jẹ́ arìnrìn àjò ó ti tán kó jẹun ló bá jẹun tán ó jáde kó máa lọ kì í ṣe pé yóò jáde nílé tó bá wá ti kúrò ní ìlú ẹ̀ ló wá kó láǹfààní láti jẹun àwọn tí wọ́n sọ pé yóò kúrò ní ìlú ẹ̀ kó tó jẹun wọ́n ń dorí pé tó bá jẹun láàárọ̀ kó tó gbéra tó bá padà sọ pé òun ò lọ mọ́ńtò ó sì ti jẹun ìyẹn ò túmọ̀ sí nǹkan kan bẹ́ẹ̀ ni wọ́tọ̀ tó bá yẹ kó máa tẹ̀ kúrò lù ẹ̀ náà tó bá rí pé tóun padà sílé ńgọ́ bóun ni àdéhùn ńgọ́ torí ẹ̀ mọ́sálà fìlàfíà ni ṣùgbọ́n ní wọn kọ́ tíra kan lé lórí wọn lè ṣàlàyé hadith anas bin malik radiyallahu ta'ala anhu lórí ẹ̀ wọ́n mẹ́rin àwọn sálàfù wa sókè ọ̀rọ̀ lọ́rọ̀ tó lè pé téèyàn bá fẹ́ rìnrìn àjò jẹ̀mọ́ ìdìbò tó bá tó dé ṣàgámù tó bá tó dé bẹ́gà kó tó jẹun ilé rẹ̀ tó wà náà nìyí ìrẹsì ló jẹ òkèlè ló jẹ ìwọ ló mọ tó jẹun láàárọ̀ èyí sàrí oúnjẹ àárọ̀ ibè bí àsìkò yìí tó bá jẹ bí bá jẹ bẹ máa rìnrìn àjò lọ. wàlẹ́ àjò kẹrò mọ̀rí hàtà àtúnṣe ìbàfọ̀ mọ̀ṣàkọ̀tún rẹ̀ mọ̀ṣàkọ̀tún غير محتملة أو يخاف زيادة المرض بصيامهم ومن ẹ̀rí ẹni tó bá jẹ́ aláàárẹ̀ aláàárẹ̀ náà wọ́n máa pè yàn ní alimarid òun lè ní ara rẹ̀ wòlé ẹ̀ òdìgbà tí yẹn bá pé ní táífọ́ọ̀dù àbí màlẹ́ríà ó ní wọ́n máa pè pé aláàárẹ̀ lè yàn ìdí máa sábà máa ń wá sí làákà ìwà mi pé táífọ́ọ̀dù ni àbí màlẹ́ríà bẹ́ẹ̀ fọ́ aláàárẹ̀ onídìrá ti pé ẹ̀yà kan nínú ẹ̀yà ara rẹ̀ àbí gbogbo ẹ̀yà ara rẹ̀ kò sálàáfíà àbí kò sálàáfíà tó bẹ́ẹ̀ ni ẹni tí ó ní ewu létí aláàárín rẹ̀ pé kò ní gbádùn dáadáa ẹni tó ní àkàndùn níbi ọmọ níka lọ́wọ́ aláàárín rẹ̀ torí náà ní malaria mú títákọ́ọ̀dù mú àwọn àárẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ aláàárẹ̀ náà ni wọ́n ní aláàárẹ̀ kò ní fi àwẹ̀ lẹ̀ o àyàfi tó bá rí wípé tóun bá ní kó ń fi àwẹ̀ kún tóun bá ní kó ń fi àwẹ̀ kún a ìnira yóò pọ̀ òun lè dákú òun lè gbẹ́mi ní bẹ́ẹ̀ ni a máa sìn bẹ́ẹ̀ dáadáa ó dìpẹ́ lórí àárẹ̀ tí bá ń ṣe ni òun ni wàá lọ́rọ̀ àlùyẹ̀sìn ṣùgbọ́n àárẹ̀ kéékèèké àárẹ̀ tó dájú pé nísìn olórí ọ tó fi wá mọ́ṣáláṣí àwọn ìjọba náà tó wá parapọ̀ wọ́n tó wá kí ọ wọn náà ṣé òsì ẹ̀ẹ́dẹ́gbẹ́ta dáàrí ní alẹ́ gbogbo rẹ̀ yẹn ah kò ní tó bá wọn <laughs> tí o bá ti lè tó bá wọn ò bá wẹ̀ tí o bá ti lè tó bá wọn wọn náà ó wà kí mọ́ṣáláṣí ti ẹlẹ́mìí rẹ̀ kó lè ní ó lè ní rọ́mí stomach running so much jẹ́ pé yóò mọ ìyàgbẹ́ gbogbogbò tó kọ́ ah lọ́yẹ̀ kí n lọ sí mọ́ torí ìgbẹ́ jọmọ bá rọ ọdẹ ọba dé wọ́n tó mẹ́wàá máa ta ìlànà káàkiri àgbẹ̀kọ rẹ̀ àkọrẹ́ ní o ah mo kàn yá ìgbẹ́ náà ìgbẹ́ rẹ̀ ìyá rẹ̀ rẹ̀ ah ọlọ́run jẹ́ kí ra rẹ̀ ọlọ́run jẹ́ kí ra rẹ̀ rẹ̀ tó bá ti rí bẹ́ẹ̀ pẹ̀lú ẹ̀kọ́ náà ló ń lé gbàgbọ́ ti mọ̀ báwọn ìbára mọ́lá náà ní ilé ìgbẹ́ tó bá rò kú ìgbẹ́ bá fẹ́ wá kó ń bẹ́ẹ̀ lọ lọ́yà bẹ́ẹ̀. so àárẹ̀ tí máa ń mú ni tí wọ́n fi máa ń wá tẹ nígbò lé òun ni àárẹ̀ tí ó gbà ọ̀ lọ́wọ́ rẹ̀ mu àmọ́ àárẹ̀ tí tó jẹ́ àárẹ̀ kéékèèké pàlẹ́ àyájọ́ ìsòrí pẹ́tùrú tó wà bìkì àní torí eléyìí ni àní ti àwọ̀ ẹlẹ̀ wọn ni wàlúmọ́ ọ̀rọ̀ kan ní wàhánì àárẹ̀ ìran méjì ni àárẹ̀ ìran méjì òun náà ni àárẹ̀ àti máa dé bá òun náà ní ìran méjì ẹ̀rí ìran alákọ̀ọ́kọ́ wọn ni mọ́rọ̀dọ̀ yóò já bárùkù òun ni àárẹ̀ tó dá sí pé ìgbádùn ìlàlàáfíà àmọ́ wáyé lẹ́yìn rẹ̀ yóò fi rúṣọ ìgbòho wọ̀nyá tàbí má àfọ̀rọ̀ ọgbẹ́ni tẹ́lọ̀ bá fi léyìn kan yóò fi àwẹ̀ lẹ̀ àmọ́ yóò san gbèsè àwọn ọjọ́ tí èsì láǹfààní àti gbà á lẹ́yìn oṣù Ramadan wàmọ́rọ̀ ló láyé òjò bá òhò ẹlẹ́ẹ̀kejì nínú ààrẹ òun ni ààrẹ tó dájú pé àlàáfíà ìgbádùn kì í wá lẹ́yìn ẹ̀ mọ́ wàlẹ́ ayé jìbọ̀ àlẹ́ ìlú kọ́kọ́ lórí ẹni bẹ́ẹ̀ àwọn eléyìí ò lè wọn ò lè dá padà lórí pé ààrẹ wọn ó dìgbà wọn bá tó kú wọn tó gbádùn wà ìnàmá tó ọ̀gọ̀rọ̀ àwọn àfa wọn lórí àwọn ìbáraẹnìyàn tí wọn ṣe òun náà ní tá a máa ń pè ní sídíà wọn ṣe ìtanràn òun náà ní bíbọ́ aláìní tó jẹ́ mùsùlùmí wàmí ìṣòro tó bá àwọn tí wọ́n fọ́ọ̀lù sí àwọn àpẹẹrẹ àárẹ̀ gbére àárẹ̀ láíláí òun náà ní alkadir alhaji anisiyan asan sanarọ àwọn arúgbó ẹ àwọn arúgbó kùjọ kùjọ àwọn àgbàlagbà lẹ́tọ̀ ẹ dákun àgbà arúgbó àárẹ̀ nù tọ̀ ṣé ẹ̀ máa da arúgbó tún di ọmọge ó tún tóbi dán ó tún dọ̀dọ̀ ara bí ẹ̀ máa ti da arúgbó jẹ̀mọ́ arúgbó náà nìyó lè fi yẹn kúrò láyé tó ìyẹn gbádùn mọ́ lẹ́yìn rẹ̀ mọ́ dúró ètò wá rí bẹ́ẹ̀ wàlfíìyàtú híyá àyùtìmá àǹkólé yọ́mí mẹ́tínà tó ìtàn tí ó òun náà ni kó máa bọ́ aláìní aláìní kan oúnjẹ ọjọ́ kan òun náà ìyẹn ni pé oúnjẹ kan aláìní kan òun náà ṣú ìléyìn ni yóò gbó fún ọjọ́ kan lèkó lè lè ké ni fàtúrò mọ́tìn mìíràn tòhán mìíràn mọ́rù àlùhóró àwọ̀gọ́rì ìmọ̀ mìíràn àkùwàd ní tí ó ṣe nínú oúnjẹ onukú abíyá bíi ìrẹsì àbí bọ́rù bíi jéró so àbí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn oúnjẹ tó ń jẹ́ oúnjẹ ìlú bóyá rọ ni ó fún ìyẹn ní ìfún wọn sí sè àbí ìfún wọn sí sè wọn tó fata sí wọn tó fẹja sí wàlúmùdù mílíkì kàfáìn tọ ẹ pé múdù kan òun ni ó fẹ́ nìkan òun ni ó fẹ́ nìkan so múdù òun náà ni ẹ̀kún wọ́n méjì alẹ́ mùsọ̀wọ́ sí kòfáìn kì í ṣọwọ́ bàbà kì í ṣọwọ́ déńdé wà lọ́kọ́lọ́ sọ́rí ìgbélẹ́mà eléyìí ń tọ́gọ̀ ọ̀rọ̀ wàfà olólù yìí torí pé tá a bá láǹfààní láti fi àwọn nǹkan ìgbàlódé fi wọ́n táàrí láti fi wọ́n á lu ọwọ́ average handful òun la lò wọ́n ní ọ̀kẹ́lẹ̀ kó lè mẹ́kẹ́ ní sọ̀sán yàrá ni mo tẹ́ nígbà tó a kúrò àdúrà wọn ní tí wọ́n ní mọ́tò méjì òun náà ní ọ̀sán على المعاصرون في تقدير المد بالموازين العصرية أولي مما أنه قلولي كمي وندي ومنتي طبعا قالوا مدن ميجرمنت مدن ميجرمنت في كيلوغرام تيني وني وهو يختلف باختلاف الطعام الموزون آه، آه، الموزون ونوعه وني يبقى àti irú ìlú oúnjẹ wọn kí ìlú ní alimọ́tò zalbor nísò kíló wọn kàn sọ fún dramani tó bá yẹ pé jéró òun ni yóò bá lò yóò jẹ half a kilo á jẹ one point five grams one point five grams wàlúmọ́tò mẹ́lì ọ̀rùs nísò kíló tẹ̀síríbẹ̀ fẹ́ẹ́ ráìtì ni eléyìí ni one point five ni eléyìí one point five so títí bóró yẹn nìyí yóò jẹ ìdajì ìdajì kílò àti five grams ìdajì kílò àti five grams owó ni wọn ni fain afara falafin ni yawma fayafiye ayo kurija kantuta aṣara kílò mil orz lè tàlàfin na miskina tọ tó yẹ kí gbogbo oṣù Ramadan ló ń tàn wọn ò fi lè fi ní olè ìgbà rẹ ló ń yóò lò bí fifteen ah, kilo fifteen kilograms títí àìrẹsì gbogbo àwọn ọjọ́ ìlú èkó lè mìsíkín ní sùn kílò yóò máa dájú pé ìkọ̀ọ̀kan nínú àwọn aláìní tí ó bọ̀ ìdajì kílò ní ìmọ̀jẹ tètè yóò wá jẹ́ tààtì papọ̀. wọ́pọ̀tà alábàdàn fòkàn ha alimọ́tòbi seven hundred and fifty gram àwọn míì ní fún gbére tó sùnmọ́ ìgbàlódé wọ́n ní seven hundred and fifty gram òun ní seven hundred and fifty gram òun ní wọ́n ní. فإن أعطر ثلاثين يوما يخرج 22 كيلو ونصف من الأرض لثلاثين مسكينا إن شاء الله يكون بو أوشي هنا 22 كيلو أتي إدادي 22.5 ونيوجن والقول الأول أيضا إيتو رونو هنا نورا فوق والقول الثاني أعوج تاريكي لأنه 22.5 مليون ولا يومين ìyẹn ìyẹn wà ní silver side ومن هكذا بأحد هذين القولين أو بالقول الآخر الذي يجعل قدر إطعام مسكين نصف صاع لا مدا ولا حرج bí ẹ bá mú pẹ́tọ̀ múdù méjì òun náà ni lọ́dọ̀ tuntun àbí ìdajì ẹ̀ẹ́dẹ̀ múdù méjì tó ṣe déédéé ìdajì sọ́ọ̀rùn wọn ni ìyẹn náà ní ìsàbùrù bẹ́ẹ̀ kò tẹ́tẹ̀ bẹ́ẹ̀. ويجوز في الإطعام يجمع ثلاثين مسكينا فيطعمهم طعاما مصروفا وجبة واحدة ولا دخول شهر رمضان فإن ثم يقول أمونيبا أو رمضان صلاة فلان فلان في بو aláìní ó lè kó èèyàn ọgbọ̀n aláìní ọgbọ̀n tí ó kó wọn jọ níjọ́ àkọ́kọ́ tí ó sì fún gbogbo wọn lóúnjẹ tó bá ti lè ṣeré ìyẹn lóúnjẹ jíjẹ tààrà tí wọ́n ti sè é àti tí wọ́n mú lómi àti tí yóò mọ ọbẹ̀ lórí oúnjẹ ní dédé àwùjọ tó bá ti ṣe bẹ́ẹ̀ ó ti bọ́ okùn kúrò lọ́rùn ara rẹ̀ ni. wọ̀nyẹ̀dúzù àyọ̀ rẹ̀ ti yanu kínà wà sí dán sàlàfínà mọ́ dán àdán sàlàfínà yọ̀ wọn. ìyẹn sì lè mú aláìní kan tí yóò mọ̀ fún ní dédé tó yẹ kéèyàn fún aláìní kan lójoojúmọ́ yóò gbà tẹ̀lé yóò gbà tọ̀lá títí kí ọjọ́ àwẹ̀ tó fi pé ìkìláfì amdádùn alkafáà يجب صرف كل مد منها إلى مسكين وأن أتوسيسي تيتانا wọ́n ti ti tààrà ní yìí kápẹ́ ti tààrà ní tó wáyé pé oṣù méjì ni yóò fi ṣe tààrà aláìní kọ aláìní kan fọjọ́ kan aláìní kan fọjọ́ kan aláìní kan fọjọ́ kan aláìní kú àwọn aláìní sixty jọ àwọn àbíká aláìní ẹyọ kan táwọn fún ní gbogbo ìtàn ọjọ́ sixty àníṣebáwọn aláìní sixty ìyẹn òkòjọ ní wàá fún gbogbo wọn lóúnjẹ lẹ́yọ kọ̀ọ̀kan nǹkan sọ fún wa nù so tó túmọ̀ sí pé unlike ààwẹ̀ títa ààwẹ̀ nìyí àlejò yìí náà báwọn ká kó aláìní sixty ká kó ẹ thirty ká kó jọ ká bọ̀ àti ìgbàwẹ̀ tán nù àbí aláìní ẹyọ kan àmọ̀ fún lóúnjẹ àfún lóúnjẹ lẹ́yìn bó tún dọ̀la àtọ̀ fún bó tún fún lọ́sùn àtọ̀ fún so ó lè lọ bá wọn. wọ́n ti mú wọ́n lulẹ̀ náà anagunlẹ̀ bíbí ànkàfọ́rọ̀ àkìmọ̀tàhà wọ́n ní kò tọ́ tó bá pẹ́ ìtànà làbá ń fi ká ṣe kímọ̀ rẹ̀ ká lo owó padà bó dàgbẹ́lẹ̀ ìtàn oúnjẹ tí yẹn máa fún ní jẹ òun lápèsè fún àwọn aláìní wọ́wọ́ àhàbàkú pẹ̀lú àfọ̀lù lè mọ̀ wá pàfọ́tùmọ̀ àmọ̀ràn wọn bí ṣe kóòlì wọ́n lélẹ́yìn òun ni tó fini lọ́kànbalẹ̀ jù tó sì ṣe déédéé tó sì lọ́lá jù tó sì ṣe déédéé ohun ọlọ́run bá pa wá láṣẹ ní Al-Qur'an Al-Karim ọlọ́run wà lẹ́lẹ̀ ìgbéná yọ̀ọ̀fẹ́ kúnà ọlọ́run ní ẹ̀rí ẹni tí ìgbà wẹ̀ ó ní lára láti lè gbà gẹ́gẹ́ bí àwọn ta ṣàlàyé síwájú ènìyàn tó ń tọ̀ hánú mẹ́kìn yóò bọ́ aláìní àmọ́ tọ̀tọ̀ wọ àfẹ́rọ́ tọ̀wọ̀ fẹ́ràn bẹ́ẹ̀ ni ó bá lè tiraka láti gbà olódàájú bẹ́ẹ̀ ni òun tó lóore fún òun náà nìyẹn fàyẹn àkọrọjẹ àtàrà mi mú dín àǹkúlì yàwó mi àwọ àpè àmà àtàrà mi mi kín àǹkúlì yàwó mi fọwọ́ wà tọ̀tọ̀ wọ́n ti yára tó sáyẹ̀ mi. wọ́n ní bíyàn bá yọ ju tó ju tí yẹ kíyàn yọ lọ tó pọn dandan léyàn lórí lọ pé ayọ̀ tó jẹ́ bíi ẹ̀múdù kan nìyí ó bẹ̀rẹ̀ sí yọ múdù márùn-ún fẹ́ẹ̀nì kan kò sáà bò ó so èyí tó jẹ́ ọ̀ràn yẹn ọlọ́run ó gbà èyí tó lékún ọlọ́run tún gbèlè ìlú náà gẹ́gẹ́ bí àlékún orí fún mi wala yóò kọ́ alfẹ́dìyà wala yóò sí alfẹ́dìyà tẹ akọ́rìbàbọ̀ alùsùn wọ́n ní oúnjẹ ìtanràn fẹ́yìn tí ò láǹfààní àti gbà ẹ̀sán ní kó bọ́lá ìrìn kì í pé máa fún àwọn bàbá rẹ̀ àbáwọn ìyá rẹ̀ nàbá mi ẹgbàá oúnjẹ ìtọ́nà àwọn ilé ìlẹ́yìn agbára àti gba ìyàwó mi títí ẹ̀lẹ́lẹ́ ó ń tọmọ lọ́wọ́ ó lóyún ọdún ara àìsè báwọn wọ́n mọ̀ ilẹ̀ àbáwọ̀ ọmọláàtì wọlé ìjáàlú wọlé ìjáàl so àwọn tá a tara wọn jáde wọlé ọkọọrẹ gbogbo wọlé kúrò àbáwọn tí wọ́n tara wọn jáde nínú àwọn ọmọ wọ́n mọ̀ ilẹ̀ àbúná wọlé bẹ̀rẹ̀ tí wọ́n lọ́dún nínú ìgbìnà gbogbo wọlé náà lọ́kùnrin lóbìnrin wọn àìsè báwọn àmì wọ́n mọ̀ èmi nìyá rẹ̀ fún ọ̀gbọ́n lóyún ní ilé ìgbà rẹ̀ so fídíà gbà rárá rárá yóò lè lọ tóra ọmọ ń jáde látara rẹ̀ ọmọ náà sì lè lọ fún ya rẹ̀ tóra tara ya rẹ̀ ló ti jáde. ويجوز أن يطيعها لغيره من الأقارب إذا كانوا مساكين كالإخوات والأخوات والأعمام والأمات. ويقول àwọn àwáṣí náà fún àwọn eléyìí ọ̀gbìn àwọn ẹ̀gbọ́n àbúrò ẹ̀gbọ́n bàbá àbúrò bàbá ẹ̀gbọ́n ìyá àbúrò ìyá àwọn eléyìí ọ̀gbìn a lè yọ ọ́ fún wọn lópin bàtà wáyé pé àbáde pé aláìní òun ni wọ́n jẹ́ fẹ̀yìnkẹ́ náà lè àjò àni síyá lè kékeré sí nìyí àwọn lè mọ̀rọ̀ lára yóò jà bóruhu شديد الفقر لا يكتسب الحكام فيجب عليه التعب tó bá pé ẹni tí ẹrú àgbàlagbà tó ti darúgbó tí ò lè gbà wẹ̀ tí ó ló gbọ́ láìní tọ̀ ìjà àgbàlagbà ìdárúgbó òṣì tí wọ́n kùn òṣì tó le tí ò rí tóbi lè bọ́ aláìní kí ni ó ṣe ọláìdúgbò aléyìn ìtàn irú ẹni yẹn nìyí bó ti fàwẹ́lẹ̀ tó ní kápá àti gbà òun náà kó fi ìbọn aláìní kó fi yún náà lẹ̀ nígbà tí òun ní kápá láti lè bọ́ aláìní ọlọ́run ọba ní láyé kẹlẹ́ fún ọmọkùnrin tán ìlànà àtàhà ọlọ́run ò ní láti kankan bọ̀ wá lọ́rùn àfi tí ọlọ́run bá aláàtò bọ̀ hánà tí ó bá fún wa ní ìkápá rẹ̀ láti ṣe. fàìní tàtọ́ àyùtọ̀ ìmọ̀ àǹbá ẹ̀yà wọ́n jẹ́ fà àlẹ́yìn wọ́n yẹ sẹ́kù ọmọ tó bá yẹ pẹ́tọ̀ ó ní kápá láti lè gbà nínú rẹ̀ àbí láti lè bọ́ aláìní nínú rẹ̀ kò ní ní kápá yòókù bí a bí ọgbọ̀n ọjọ́ nísìnyí ó ní aláìní ó ní ìkápá tó fi lè bọ́ aláìní níjọ́ kan ọjọ́ méjì yóò ṣe lẹ́nu èyí ò ní kápá àná tó fi lẹ̀ ní kó lè wọ́n mọ́tòtò àtùn ọlọ́run ní kápá ìwọ̀n ọlọ́run òun ti bó ọlọ́run bá ṣe fún wa ní ìkápá mọ́ so eléyìí àlẹ́yìn náà wọn ni wàtálà palikọ̀kọ̀ ha àwọn onímọ̀ wọn ní àìkú ẹnu fífọ́ kúmọ̀lẹ́ hàmì ọlọ́rùbí alásàlásà ti àkùwàl lórí olóyún àti ẹni tó ń tọmọ ọ̀nà mẹ́ta ọ̀rọ̀ ọ̀tọ̀ọ̀tọ̀ mẹ́ta nígbà lé wọn lórí alákọ̀ọ́kọ́. إذا كانت المرأة حاملا أو مرضعا ثم ما جاء له أبيك أنتي أنت الله وخافت على نفسها أو على ولدها بسبب الصوم أفطرت تسيني فايا أه تماني الداوي أه eléyìí yóò ní mi lára yóò أبوتي bá mi àbótiẹ̀ ní ìpayà lórí ọmọ lórí oyún inú irú ẹni bẹ́ẹ̀ afọ́rọ̀ kó fà wẹ́lẹ̀ kó má gbà kó má dìgbò yóò ní first labour kó má dìgbò tọ̀ ọmọ mi ọmọ sunkún láti àárọ̀ bí ìdálẹ́ ni lóde nígbà tí ò ní gbọ̀njẹ́ lára ìyá rẹ̀ tòmọ̀tẹ́kùnrin ilé ayé amọ̀lẹ́sí afọ́rọ̀ fìyà wọ́n ní tó bá fà wẹ́lẹ̀ báwọn yóò gba àwẹ̀ padà àwọn ọjọ́ tó fi sílẹ̀ yóò dá padà wàlá ìtìhámà àléyà mọ̀tìlákọ̀ wọ́n ní o ní bọ́ aláìní kò ní bọ́ aláìní ìyín jọ kan ìyẹn ni pé ọ̀rọ̀ àkọ́kọ́ tí bẹ lọ́dọ̀ àwọn onímọ̀ lórí rẹ̀ òun náà ni pé oúntọ̀ òun yóò fi àwẹ̀ lẹ̀ yóò wá bọ́ aláìní yóò wá bọ́ yóò wá dá padà lẹ́yìn oṣù rọmọbọ́n irú ẹni bẹ́ẹ̀ ojú olóyún òrùkẹ́ tó ń tọmọ lọ́wọ́ yóò fi àwọ̀ ẹlẹ̀ nígbà àwọ̀ fẹ́ ní ara àbó fẹ́ jẹ́ kẹra fún ọmọ tó ń tọ́ lọ́wọ́ àbó ní onírun rẹ̀ tó fa wẹ́lẹ̀ nígbà ramadan bá lọ iye ọjọ́ tó bá tó bá jẹun bẹ́ tí ó gbà wẹ́ bẹ́ yóò dà padà oníwòrán lè bọ́ aláìní ọ̀rọ̀ àkọ́kọ́ nù. wọ́lùkọ́ ìsáàmì ọ̀rọ̀ lẹ́ẹ̀kejì ṣe ìtọ̀sí ìnìkà fàtìlìhàmìlì alá jẹ̀nìyìnìhà àwọn ìbọ̀rọ̀bí alá rọbì yìí ha àti àmàtà àlùkọ́bọ̀ àkúlẹ̀ mẹ́sìkìnà. tó bá dá sí pé aláà olóyún ó ń páyà kò páyà lórí ẹ̀mí ara rẹ̀ ó ń páyà lórí oyún olóyún bẹ́ẹ̀ náà ni ẹni tí ń tọ́mọ lọ́wọ́ kò páyà lórí ẹ̀mí ara rẹ̀ ó ń páyà lórí ọmọ ọmọ ni tí ó máa ń fi àwọn ẹ̀kún yóò kó nira bá ọmọ òní kó nira bá òun wọn ní ìkíní kejì wọn nìyí àtàwọn àmọ̀tá wọn á bọ́ àwọn aláìní láwọn ọjọ́ tó ń fi àwẹ̀ lẹ̀ máa lè kọ́ bọ̀ lẹ́yìn náà wọn ò tún máa dá a padà lẹ́yìn oṣù rọmọdán tó yẹ kójọ márùn ìfàwẹ́lẹ̀ ni tọ̀ lẹ́yìn rọmọdán tó tún wá yóò gba láì ní láwọn ọjọ́ márùn ní lẹ́yìn oṣù rọmọdán àwa dá a padà yóò wá gbà. wọ́n ní sáfà tí alànà sí ìmọ̀ fọ́kọ̀ mọ́tò wá tó tọ̀ ìbẹ̀rù mi lórí ara wọn gángan ìbẹ̀rù yẹn ń bẹ kò sí bẹ̀rù mi lórí ọmọ tí ń tọ́ lọ́wọ́ àbí oyún oyún rẹ̀ fàlẹ́ ìgbìmọ̀ ìfọ̀bọ̀ wọ́n ní ní tí wọ́n ṣe ní kí yóò fà wẹ́lẹ̀ yóò wà dá padà lẹ́yìn oṣù rọmọdán àmọ́ kò ní kò ní bọ́ aláìní àbílà ètò àmì kò ní bọ́ aláìní alukóró sálẹ̀ ọ̀rọ̀ ẹlẹ́kẹta alẹ́ ìmọ̀lẹ́ ètò àmì lọ àkàbọ̀ ọ̀ mọ̀tìlápá wọ́n ní ọ̀rọ̀ ẹlẹ́kẹta ní wípé àwọn méjèèjì yálà wọ́n ń páyà lórí ara rẹ̀ àbí lórí ọmọ àwọn méjèèjì wọ́n fi àwọ̀ ẹlẹ̀ wọ́n wà bọ́ aláìwé àmọ́ wọ́n ní san gbèsè ẹ̀ padà lẹ́yìn oṣù rọmọdán bó ṣe wulẹ̀ kó mọ̀ yẹn lọ́rọ́ lẹ́kẹta so àfa àwọn anamọ̀lẹ̀ kó lù sáání àwàtú kò àfàrù àjọrọ wọ́n ti rí ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kejì ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kejì ni wípé tó bá dá sí wípé lórí ọmọ náà ń fáyà lé lórí wọ́n bọ́ aláìní wọn wá san gbèsè padà wọn fẹ́ kó lórí ara wọn òun náà ni nítorí wọn ṣe òun náà ni pé wọn á san gbèsè wọn ní bala ìlú ìyẹn lọ̀rọ̀ tí afáà tuntun kọsíra tí wọn dì mú òun ni so ìyapẹnu bẹ lára àwọn nínú ẹgbẹ́ tí wọn ti ṣàlàyé bẹ́ẹ̀ ni ìkọkọlọpọ wa tá a mọ òun náà ni wípé ẹ ní ìrántí ti lóyún tí àwẹ bá nílá àti gbà àbúntọmọ lọ́wọ́ tó sì nílá àti yóò bọ́ aláìní lẹ́yìn Ramadan kò ní wulẹ̀ san gbèsè kankan so ìyẹn lọ fi sí ipò ẹlẹ́kẹta so kò sí ìsìnyàn mú nínú kan nínú mẹ́tẹ̀ẹ̀ta àti kò lọ bó ṣe wulẹ̀ fóun wọ́n ti pé orílẹ̀ àwọn ẹgbà wa ló wá lọ́dọ̀ àwọn sọ̀hábà wà lọ́wọ́ nínú sọ́nà títí Abdulrazak ibùn ṣèbà náà àbá ńlẹ̀ pé kò síbi tí wọ́n ti ní ká pa ọ̀bọ̀ ọ̀gbọ̀ àti ìsì àmì papọ̀ kúrò náà kò hánì ọlọ́run ní apapọ̀ ọ̀bọ̀wù ó wà fáwọn tó wà fún ètò àánú ó wà fáwọn tó wà fún níbo ló ti wá wá pé àpà méjèèjì papọ̀ ojú kan náà àwọn àfáà tí wọ́n bọ́dọ̀ yẹ kẹta ń tán wó nìyẹn tó bí ẹ bá jẹ́ hamilu ètò lóyún ẹ ipò tó yí ètí yóò bá ṣe ní méjèèjì tó yẹ pé kọ̀dọ̀ ọ̀hún náà ni oṣù kọ̀dọ̀ tó yẹ pé ìtàn àmì oṣù ìtàn àmọ́ wíṣù kọ̀dọ̀ yóò ṣe ìtàn àmì báwọn ṣe pín ní sí tọmọ tọ̀tọ̀ tìyá tọ̀tọ̀ eléyìí lára ìgbìyànjú àwọn àwọn sọlá àtòun náà nìyẹn sòyí tí yẹn bá méjì tí yẹn bẹ́ẹ̀ lù Allah subhanahu wa ta'ala láti lè mú òfin ọlọ́wọ́n ọba láti lè mọṣẹ́ inshallah a máa tẹ̀síwájú ní ọ̀la níbi tí adé ìlú abẹ́rẹ́ ọba Allah subhanahu wa ta'ala ó ṣàlàyé fún wa gbóyè fún oníkàlùkù wa. وصلى الله على سيدنا محمد وعلى آله وصحبه ومن والاه والسلام عليكم ورحمة الله وبركاته